وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون بي ولا رحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويكفر لكم ذنوبكم ومن يتع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الأدي أدي محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم وشر الأمور مدثتها وكل محدثة بدعة وكل بدعة الدلالة وكل ضلال في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته afi أقف fún الله سبحانه وتعالى إدي أقف وأقف وتيتو قتك wa tá a máa fi ń dúpẹ́ fún ọba adẹ́ẹ̀dá ó ní wípé ó ṣe wá ní mùsùlùmí èrè tó tó kéèyàn jẹ́ mùsùlùmí tàbá ní tàbá ronú jinlẹ̀ ká wo àwọn àkẹ́ tó ti ń ṣẹlẹ̀ lé láti bí oṣù mẹ́fà sẹ́yìn ní ọ̀kan ọjọ́ kan a nínú Rajab abọ́sínú Shaban láti ṣaaban abọ́ sínú ramadan ní ramadan àkóso ṣaawal ṣaawal abọ́ sínú zulhijja muharram ló tún ti bẹ̀rẹ̀ tí ì bá ṣe péyàn jẹ́ mùsùlùmí àti ṣe kò ń gé oríire rú báyìí kò sí oríire ńlá ni ló fi fà tó fi jẹ́ pé ńgbà tí akin akin nì tílé fẹ́ rí bákan torí kò sí tí máa da baálé ilé láàmú bíi kí nǹkan dá nínú ilé. Umar bin Khattab radiyallahu anhu ó ṣẹlẹ̀ sí kí é ṣe tuntun ìmọ̀ ṣẹlẹ̀ sójì ṣẹlẹ̀ sọlá àṣọlá ń ọlọ́ọ̀bù òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ̀rọ̀ ó ní ilé dá sáàmà ntọ́ba fi mú bí èèyàn bí ọmọ àánú <laughs> tọ́ba fi di pé ó ń lè ké gbàjarè bójúṣe náà sọ̀rọ̀ àlọ́ sọ́lọ́ á àwa sẹ́wọ̀n pé àwa àti ẹ̀sìn bì kankan kí lójúṣe náà sọ̀rọ̀ àṣọ àfi dá lóhùn ó ní sẹ́ kí fún ọ ní ntọ́ dáa ju tó lérò lọ. ó ní fún mi ya Rasulullah kí ló jíṣẹ́ náà sàn islam kọ́kọ́ fún ó ní ipe kọ́ máa sọ ipe Allahumma fazni bil islam qa'iman wọ́n lọ́wọ́ bá mi pẹ̀lú islam mi lóòrò I'm standing when I'm standing let me be with my islam wà fazni bil islam qa'idan tí mo bá wà níjókòó ṣọ́ mi pẹ̀lú islam mi wàhafazini bilisilami rọqidan tí mo bá wà ní dùbúlẹ̀ gan ṣọ́ mi pẹ̀lú islam wàlá tuṣẹ́mi bi àdúwàn hasidan má ṣe mí ní àkúfọ́tayọ̀ má dẹ̀ jẹ́ kí inú níní bí ni ení lára ẹ̀hẹ́n kò tán bí torí gbogbo ẹni tó adẹ́dà bá kẹ́ pẹ̀lú nǹkan kan àwọn kan mọ̀ lára rẹ̀ kódà ó lè jẹ́ pé ìrìn bí ṣe ń rìn lásán ẹ̀rí bí ṣe ń rìn ẹni ìkẹ́ lòjíṣẹ́ náà sàásìlà fi sọ pé kúlù dhi ni'matin mahsud gbogbo ẹni tọ́lọ́wọ́n bá bá ṣe ìkẹ́ kan fún yóò ní àwọn onílara kan tí wọ́n máa lara lórí rẹ̀ kí wọ́n á ní súnà onílara. àwọn afáàní gbogbo múnilọ́ta la lè rí oògùn rẹ̀ ṣe yàtọ̀ sẹ́ńtì ń bá mú ọlọ́ta torí pé ń lara rẹ̀ ntọ́lọ́nsẹ̀ fún ńlá ńlára lérí rẹ̀ tí nǹkan wọn bá bọ́ mọ́ lọ́wọ́ inú rẹ̀ ò ní dùn bó bá jẹ́ pé owó ni kó dẹ̀ dùn arìnlẹ̀ tó bá yẹ pọ́ àwọn ọmọ ni kí ọ̀rọ̀ wọn ó rí bákan bí ó sì ó sì máa ṣe lọ́ba adẹ́dà láti fi ṣọ́ wa ló fi jẹ́ pé màúzàtán wọn ò fẹ́ ká má kà á ká má ṣaláìkà lẹ́yìn gbogbo òórùn pàápàá jùlọ àṣùbà àti mọ́gírì wọ́n fẹ́ fẹ́ ká fi suratul ikhlas lójíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlà fi ń pe ọ̀kan náà àwọn sábẹ́ ó ní ya Uqba ìrẹ́ Uqba qul ahad qul a'udhu bi rabbil قل أعوذ برب الناس لا يسأل الله بمثلها ولا يتعوذ المتعوذ بأفضل منها أو كما قال رسول الله صلى الله عليه وسلم ó ní sórí súrà mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sí nǹkan kan téèyàn máa fi tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba tó tó súrà mẹ́tẹ̀ẹ̀ta yìí kò wá sí téèyàn fi wáṣọ rí kó nínú aburú tó tó súrà mẹ́tẹ̀ẹ̀ta yìí kódà ọ̀sọ́ ń bomi onígbà wọn sọ̀ kalẹ̀ fún mi ilé mi náà fi ń wáṣọ rí. torí pé oore parí síyàn lára àtẹ́tọ́ hàn àtẹ́tọ́ hàn ara òjíṣẹ́ náà sọ̀rọ̀ àràsọ́là mi wọ́n wò ó bí ìgbà tó jẹ́ pé kílẹ̀ gbé ni kó kú kó ṣẹ́kú lójijì kí lọ́ba rẹ̀ sọ. وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا ذكرا kí ló ṣẹlẹ̀ ibi tó ti ń ṣe dáwà nídùú Madina iná lóríṣiríṣi ó bẹ̀rẹ̀ sí jábọ́ láti òkè pé ẹja pàkínní irun iná kíni táwọn àlìjẹnú àtàwọn tí wọ́n bá wọn dì wípé kí wọ́n sá ti pa òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣálàmù débi wípé ìjọba ẹ̀dẹ́ ènìyàn ṣe òun náà ó fi sẹ́yìn báyìí ṣùgbọ́n torí wípé gbogbo ògbà àtẹ̀mí àtara rẹ̀ ó so mọ́tọ́ba adẹ́dà tí nǹkan kan bá wá fẹ́ kọ́ di Jibril ó sọ̀kalẹ̀ aleyhi salam jibril bá sọ̀kalẹ̀ ńgbà torí pé jíṣẹ́ náà sàlám náà ó tàdí mọ́yì pé ẹ́ èwo lélẹ̀ ó ní kúl ya muhammad rẹ muhammad sọ báyìí ó ní maza akúl kínkín sọ ó ní kúl a'udhu bi kalimati llahi taamati allati la yujawizuhunna barrun wala fajirun min sharri ma khalaqa wa dharaha wa bara wa min sharri ma yanzilu minas sama wa min sharri ma ya'ruju fiha wa min sharri ma dhara fil ard wa min sharri ma yakhruju minha ومن شر كل طارق إلا طارقا يترك بخير يا رحمن bó ṣe sọ báyìí àwọn náà yẹn dẹ kú lẹ́sẹ̀kẹsẹ̀ àǹfààní zikiru lẹ́nu ìgbà máa ah, ń fẹ́ gbé kún fún ọ láṣìírí kan ọba adéda ti ṣéèfù wa kú nínú gbogbo àṣírí ó gbé gbogbo ẹ̀ka ń dí ó gbé fojìṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà pé kó ṣe kí ni kó fún wa torí tí máa ń dà ọ̀gọ̀rọ̀ láàmú ọmọ mi o aya mi o ọ̀rọ̀ mi o nǹkan báyìí o bó o ní èso ní sísọ o bó o lè àbùkù ṣe ní ìbá o bó o ní o. <coughs> òjíṣẹ́ ní sọ̀rọ̀ àlọ́sọ́làm ní látìgbà tí wọ́n ti sọ súrà mẹ́tẹ̀ẹ̀ta yẹn kalẹ̀ àwọn náà ò fi wọn ò lóhun kankan mọ́ àfi súrà mẹ́tẹ̀ẹ̀ta o. ẹ̀gbà wa wá wípé ọmọ yahud eléyìí tún pàtàkì tí ìbá ṣe pó wá nínú Sahih Bukhari àwọn èèyàn bá sọ pé ah, sọ pọ́sibù ṣá ọmọ Yahud tí tọjọ́ mọ ọ̀dọ̀ fojìṣẹ́ náà fúlàlá ọ̀sálà wọ́n pètè pèrò pé kí wọ́n mú irun òjíṣẹ́ náà sàásálà kí wọ́n fi ṣe nǹkan wọ́n ní tó bá jẹ́ pé ànábì ní lóòótọ́ ọlọ́run ó sọ fún yọ gbọ́ yọ mọ̀ wọ́n wá lọ tìbọ̀bì kan ibi gámgámú dàbínú wọ́n wá tì nǹkan bọ̀ wọ́n wá lọ rìmọ́bì kan kí ni fẹ́ẹ̀tì ẹ̀ ntòjìṣẹ́ lásán àṣìlámù ò tí ì ṣe yóò rò pé òun ti ṣe ó ń rí mìíràn. kìí sọjọ́ kan kìí sọ̀sẹ̀ kan kìí sọ̀sù kan kìí sọ̀sù méjì dókítọ̀ kìí sọ̀sù mẹ́ta kìí ṣe mẹ́rin odindi bí oṣù mẹ́fà ni. kí ló dé àfi múyùn náà wá tó bá fi di pé nǹkan ṣẹlẹ̀ tó di ń di òjíṣẹ́ lọ́sàn àṣìlá wọn bẹ́lọ́n bẹ́lọ́n bẹ́lọ́n bẹ́lọ́n bẹ́lọ́n báwọn tí ó tètè yá lẹ́sẹ̀kẹsẹ̀ ọba adẹ́dà máa ń tí ọgbà lérò ẹ̀yin ò dẹ̀ túmọ̀ sí wípé tá à ń bá wa ń bẹ̀ ká wá sọ pé àti ah, ẹ̀tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àkókò rí nǹkan kan torí pé kí bíbẹ̀ tá à ń bẹ̀ yẹn gan ìbáadà ni. èyí tó kéré jù tá a gbà ń bẹ̀ tó kéré jù pé ẹ pé kí ni láàdá èyí tó kéré jù tá a gbà nù a gbà ń bẹ̀ but ntí ọmọ mú àwa lọ́kàn ní wípé tí bùkátà yẹn sá bíá kó bíá kó bíá láà ibi tó bá adẹ́dà kẹ́ mùsùlùmí dénú gbà tó tóbi oṣù bíi mẹ́fà yẹn. ọba adada wọn á rán màláìka méjì sí sallallahu ala wa alayhi dúró níbi ìgbèrí dúró níbi wá ń bira wọn léèrè bíi question and answer òjíṣẹ́ lásán àṣàlám kìí ṣe pọ́ sùn pọ̀kàn dàmọ̀ kí máa ń sèyàn báyìí ń gbà mí èyàn ò sùn ṣùgbọ́n kìí ṣe pọ́ tají tán pé òye sọ ara wọn kí ló sọ arákùnrin wa kí ló sọ aráalé wa wọ́n ní à wọ́n ṣe nǹkan sí ni ta ló ṣe wọ́n ní lágbájá ni níbo wọ́n wá fi sí ibi báyìí ni wọ́n fi sí bójúṣe náà àṣọlám ṣètàjì nù ìyá Aisha ìrẹ Aisha ntí mò ń wá àkóyọlé lórí ó ti ṣẹlẹ̀ o wọ́n bá dìde wọ́n bá lọ bẹ̀ wọ́n débẹ̀ lóòótọ́ wọ́n mú bí ẹ ṣe ti nǹkan bọ́rùn òjíṣẹ́ lásán àsọ̀làǹtẹ́ fi tì mọ́lẹ̀ bíi ká sọ pé a dèèyàn sọdá bá ní ah, wọ́n dè ní wọ́n dè ní ẹ̀sìn kí ni ó ṣe yìí mbẹ kí ni titun tó fi wá di pé torí ìyún ọ̀ wá jọ ẹ̀sìn lẹ̀ èyí ò ṣe iṣu kò yẹ kó kò kò kò yẹ kó àfẹ́tì kó ní ipa burúkú lára àgbàgbọ́ mùsùlùmí ṣé ntọ́ ṣẹlẹ̀ ń kò sọ́ba lókè mọ́ àbí kò ní kápá lórí rẹ̀ mọ́ àbá mọ hikma rẹ̀ kọ́ ọ̀fẹ́ ntọ́ mọ́ ọmọ bó ṣe ọmọ tó ń gbé nǹkan rẹ̀ gbà. ẹgbà wa kan sọ pé tọ́ba ti kakulu wala ahad kulazabi fẹ́ kulazabi náà tọ́ba ti yọ báyìí ara òjíṣẹ́ lásán ó ń tú. títí tẹ yọ kínní ń tán ọwọ́ wọn ara wọn. ali rọ̀dí aláàánú ni ya Rasulullah ẹ jẹ́ ká lọ pa ọmọkùnrin wọn òjíṣẹ́ ni rárá ọba ti kó èmi yọ aburú ò ní tèmi ṣẹlẹ̀ eléyìí ń kọ́ wa al-istiqama ìdúró déédéé lórí kíni lórí ẹ̀sìn sómi ìwà ni tá a fi jèrè níwájú ọba adẹ́dà tí ọba sómi ìmọ̀ kí ni tó jẹ́ ọ̀ràn àyàn lé wa lórí ká mú eléyìí ká dì mọ́ dáadáa. lọ sọ ikú wípé máa sọ fún àtúntò ọ̀kọ̀ọ̀kan máa ṣe ládùúgbò àná aláwọ̀ afẹ́sẹ̀ níbi ìsìlámù kọ́ ìmọ̀ má ṣe mi lákún fún tayọ má jẹ nínú bí lóorùn ní tèmi sí aláwọ̀ ẹni asálùkọ́ mi kúlẹ̀ kẹ́rì kọ́sà ẹ̀yìn òbí ẹ̀dẹ̀ gbogbo dáadáa tí kọ́kọ́rọ́ rẹ̀ tí stọ́ọ̀ rẹ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ṣé fún mi gbogbo dáadáa wo ni ọ yẹ kí ọ̀dọ̀ ẹnìkan ní ti wá yọ gbogbo aburú tí wàá máa ṣẹlẹ̀ yàmíyà. àti dúró déédéé ó ní bùkátà sí dùá ìmọ̀ ẹ̀bẹ̀ lọ́wọ́ bá jẹ́ mú mi dúró mú mi dúró torí pé ẹ̀mí gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú ìmọ̀ mi ni bá a ṣe ń bọ̀ bá a ṣe ń bá a bọ̀ a rí ń gbà mí ẹni wọ́n lọ sókè gbàgbọ́ wa ń bọ̀ bá tún yá yóò tún mọ̀ tàn bélébélé ń bọ̀ bá yóò fẹ́ lọ lẹ̀ gan yóò fẹ́ nose drive ńgbà mí gan ńgbà tí nǹkan mi bá ṣẹlẹ̀ ó ní ìdí bùkátà sí pé <clears throat> ká máa bẹ́ẹ̀ kọ́ bá ṣe kí ni kọ́ bá múró kọ́ máa ló fi jẹ́ òjíṣẹ́ náà sàásì náà kí ló ó ní inna al-imana la yakhluqu fi jawfi ahadikum kama yakhluqu thawb ìmánì máa ń fa àyà nígbà èèyàn báṣọ ṣe máa ń fa àyà kábàrù lélẹ̀ nature ìmánì lọ sọ fún àwọn kí wọ́n á lòfin tó mú wá fún wa bẹ́ẹ̀ ó ní fasalullah an yujaddida al-imana fi qulubikum ẹ máa bẹ lọ́wọ́n ọba yìí pé kọ́ máa ṣe ìgbàgbọ́ ìmánì lọ́tún lọ́tún nínú ọkàn yín. àwọn sàbẹ̀ òjíṣẹ́ lára àṣọlá ni wọ́n kọ́ra àwọn jọ ẹni ẹ̀jẹ̀ àṣàlékún ìmọ̀ọ́nì fúnra wa kí ni ń gbà lérò ẹ̀jẹ̀ àfi ìmọ̀ yíra wa torí ìmọ̀ ó máa ń ṣípayá ní téyín ò mà tìtẹ́lẹ̀ fún yàn tó bá dẹ̀ ti ṣípayá rẹ̀ ọkàn ó tu ọ̀ ní àfọ̀mọ́ èyàn ó tu ọ̀ ní ìgbàgbọ́ tó tó jẹun sókè fi jẹ́ pé wọ́n máa ń wọ́n máa ń gbà mí iṣẹ́ iṣẹ́ dáadáa wọ́n máa ń kà iman bàtí ọba adẹ́dà chẹ́ǹjì kíbla wọ́n kọjú sí baitul muqaddas la wọ́n kọjú sí ká wọ́n yí padà sí kaaba àwọn èèyàn wá wò àwọn tí wọ́n ti wá kú àbẹ́yẹ tá a ti kí tẹ́lẹ̀ nínú òun bóun ni ó ṣe wá jẹ́ kí lọ́ba adẹ́dà sọ. So. ó ní ma kana Allahu li yudi'a imanakum inna Allaha bin-nasi la raufur rahim. kò ní ba ìmánì jẹ́ ìyẹn ni pé iṣẹ́ rẹ tẹ́ ẹ ṣe òun o ọba adẹ́dẹ́ ò ní bàjẹ́ torí ọba aláàánú ni fọmọ ẹ̀dá ènìyàn ọba tí máa ṣe ẹ̀dá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni lójúṣẹ́ lásìlá àlọ́ sọ́làmù. ló fi sọ wípé la yastaqimu iman al-abd ìgbàgbọ́ ẹrú kò lè dúró déédéé. hatta yastaqima qalbuhu àfi tẹ́mi rẹ̀ bá dúró déédéé lórí wala yastaqimu qalbuhu ẹ̀mí rẹ̀ gan ò dẹ̀ lè dúró déédéé hátà yẹ̀sítẹ̀kìmá lisanu àfi táhàn rẹ̀ bá dúró déédéé kò dúró lẹ́ẹ̀kan ó ń ṣe kíni ó ń ṣe àká ló fi jẹ́ pé gbàtíyà Fatima rodiala ana tọ́lọ́sọ́dọ̀ òjíṣẹ́ lọ́sàásọ́lá òjíṣẹ́ lọ́sàásọ́lá ni mẹ́m mẹ́nàkì. ما يمنعك أن تقولي كما أوصيك به أن تقولي يا حي يا قيوم برحمتك أستغيث أصلي لي شأني كله ولا تكلني لا نفسي طرفة عين صباحا ومساء أقوم قال رسول الله صلى الله عليه وسلم آه، يوم أمي فاطمة كيلو قدي pé kọ́ ọ máa ṣe tí mo gbà ọ lámọ̀ràn tí mo pa ọ láṣẹ tí mo ní kọ́ ọ máa sọ láàárọ̀ lọ́sàn-án ní gbogbo ìgbà kí ni ya hayu ya qayu ọba yìí tó jẹ́ pé nǹkan kò lè rí ààyè bíbẹ lẹ́yìn rẹ̀ ya qayu ọba tó rọrọ̀ tó dá dúró tí gbogbo nǹkan dẹ̀ ní bùkátà sí. Si tó pé tán òun ló lè tó nǹkan ọba elétò bírámẹ́díkà sọ́rìs ìkẹ́ rẹ ni mo sádi látara àkẹ́ rẹ tí mo sádi tó dẹ̀ yẹ pé gbogbo òkè ọwọ́ rẹ lọ́wọ́ asli ilé iṣẹ́ àníkúlà bá ń tọrọ mi tò ní dáadáa bá ń yẹjú ẹ̀ sí dáadáa wàlá tẹkínlẹ̀ ìlànà sí tọrọfọ̀tà ẹ̀ má dá mi dá bùkátà mi fún ìṣẹ́jú kan ta ló sọ fún. Fatima ọmọ kan ṣoṣo tó kù nù. láyé òjíṣẹ́ lọ́sọ̀lọ́sọ̀ ọmọ kan ṣoṣo tó kù nù. ló fi jẹ́ pé sheikh islam ibn Taymiyyah rahimahullah rahmatan wasi'a ọmọ akéwù rẹ̀ ibn Qayyim Jawziyya ni tó ń bá lọ bá láàárọ̀ lẹ́yìn ìgbà tó bá ká sùn bá tán ó ní òun ó pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ kó tó rí wọn ìgbà táwọn bá rẹ pé mọ̀ ń jẹ ń jẹ àárọ̀ ni mo wà níwájú ọba adẹ́dà kí ni ọmọ ṣe ya hayyu ya qayyum bi rahmatika astaghith asli li shani kullahu wala takilni ila nafsi tarfata ayn kò sí ntí máa jẹ́ kí ẹ̀mí èèyàn ò dúró déédéé pẹ̀lú ọgbà adẹ́dà kọ́pọ̀lọ èèyàn kọ́ má yẹ kọ́ má lè kó virus kó kókòkókò bíi zikiri. ìdíṣẹ́kìlì islam ibùn tẹ̀mí àsọ̀nù ó ní àṣírí ńlá ni tí ẹ bá àṣírí ńlá òjíṣẹ́ láàṣọ́lá fún ìyá wa Fatima ya hayyu ya qayyum bi rahmatika astaghith asli li shani ولا تكلني إلى نفسي طرفة عين يا حي يا قيوم برحمتك أستغيث أصلي لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين ẹnu dùn déédéé pẹ̀lú rẹ̀ yọ fọ ẹ̀mí má tẹ́mi bá ti má ara ń kọ́ ara ó dìde sí àti ṣe dáadáa tọ́lọ́tọ̀ ní kéèyàn mọ̀ òdodo ọ̀tọ̀ ni kó lè tẹ̀lé ah, ló fi jẹ́ pé Faruk Faruk radiyallahu anhu òní bí máa ń ṣàdúrà yẹn ani Allahumma arini al-haqqa haqqan warzuqni ittiba'ahu wọ́lọ́wọ́n bá fòdodo hàn mí gẹ́gẹ́ bí òdodo jẹ́ ń lé tẹ̀lé wáàrin ní bàtìlà bàtìlà jẹ́ kí n rí ní tí èso òdodo kí n mọ̀ pé bùtùlù lélẹ̀ aburú ni kì í sáré wọ́n zukùn ní sinaba wá jẹ́ ń lé sá wala taj'al haqqa multabisan alayya má jẹ́ kó dòdò dojúrú mọ́ mi lọ́wọ́ fa udillahu kí n má wàá sọnù waj'alni lilmuttaqina imama ṣe mí ní ògbóǹtarìgì fún àwọn olùpáyọ̀ ọlọ́run ọba torí tí mo sin gbogbo gbà ni. téèyàn bá ti ń ṣe léyìí tẹnu ò ẹ̀mí ó máa rọ̀ tẹ́mi bá ti ń rọ̀ ara ó máa rọ̀ débi pé tẹ́ èyí tẹ́yìn ò lérò pé yóò lè ṣe yóò rí ṣe ní ti dáadáa ntí ò lérò pé òun ó lè gbé jù lẹ̀ yóò gbé jù lẹ̀. ẹ̀rọ ọlọ́wọ́n bá kan àfáàní ó ní ọmọ subhanallah láti primary school lọ́lọ́run ti fi àdánwò kan ọmọ àfáì ẹ padàn wò ó tọ́ba mugbó tán ògógóró ní máa ń fi ṣe omi tí ó fi sìn lọlẹ̀ láti primary school. àfa máa ń sunkún ni àdánwò wò lélẹ̀ àfa ni wọ́n bá dẹ́dà mọ́sáájú ọ̀hún àwọn àfa wa pèsè àkíyèsí. ntí o tẹ ẹ̀ kọ́kọ́ ṣe ni pé kọ́ máa kírun ó ń kírun tí n bá ti ń kírun àti sùjádà ó sàmà sí yá hayyu yá qayyum bi rahmatika sọ̀rọ̀ afúlé sànni kù subhanallah subhanallah <laughs> tọ́ba ti fẹ́ mú gbó yóò máa bì ní yóò bì yóò fẹ́ bì fún un. tọ́ba fẹ́ mu igbó yóò bì yóò máa bì ní yóò bì yóò fẹ́ bì fún bẹ́ẹ̀ ni tọ́ba ti fẹ́ tọ́ba ní òkè eléyìí ò ṣe é ta sí mọ́ bóyá kó wọn lọ sí di ògógóró òórùn rẹ̀ tọ́ba gbọ́ báyìí èédì bẹ̀rẹ̀ nù yóò débi pé yóò di ẹ̀jẹ̀ ọwa ìkórìíra àwọn kan ọba adẹ́dà wa fi sí lọ́kàn nítorí ọ̀sán àǹdí rẹ̀ kí ló lọ́n bèsè sábàbí zikrullah lọ́ba adẹ́dà fi sọ pé wọlé zikrullah akbar rántí ọba adẹ́dà bẹ́ẹ̀ náà sì ni téèyàn ọba ṣàgálà ẹnu rẹ̀ àtẹ̀mí rẹ̀ pẹ̀lú rántí ọlọ́run ọba ewu ni ntí ò lérò pé òun ó lè ṣe láburú yóò ṣe bẹ́ẹ̀ lọ làwọn sálàfò fi sọ wípé ẹni tí ẹnu rẹ̀ ọba dúró lórí zikir yóò máa purọ́ díẹ̀ díẹ̀ ńgbà tí máa ń purọ́ díẹ̀ díẹ̀ yóò máa pa pípọ̀ yóò máa pa pẹ̀lú gboyà ntọ́wá kéré jù tọ́ba adẹ́dẹ́ ó fi sàdánwò fún kò ní lè dìde lóru láti yan náfìlà. kí ni ewu ti ń bẹ níbi kí ẹ máa dìde lóru tẹ́lẹ̀ kọ́ má lè dìde lóru mọ́ kí lè wu rẹ̀ a sáà tó lálàá wípé òun jáde láyé wọ́n ń wọ́ òun lọ sínú iná àbí bẹ́ẹ̀ kọ́ ni gbọ́dọ̀ dé òjíṣẹ́ náà sàlám kí ló òjíṣẹ́ náà sàlám sọ fún un jọ́nbọ́ pa kìámù lélìtì sọ̀rọ̀ àyàn ni èyí sọ̀rọ̀ àyàn jọ́nbọ́ pa kìámù lélìtì gbogbo nǹkan tí ó atọ́kùn fún orí burúkú báyìí mùsùlùmí máa ń sáǹdì rẹ̀ ni. ètò kéré jù nínú gbogbo oríire ntàǹtì ń bá bọ̀ bí oṣù mẹ́fà nísìn òní wípé kọba kájí àyànfẹ́ ọlọ́run ọba ètò kéré jù ń ẹni tó bá dẹ̀ jẹ́ àyànfẹ́ ọlọ́run ọba kí lọ́ba alẹ́ la sọ ó ní gbogbo ntọ́ bá bí òun léèrè òun ò fún gbogbo ntí ọba fẹ́ òun ò ní jẹ́ ṣẹlẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ètò pàtàkì jù ń tó gbọ́ngbọ́n jù ń ah ọ wà nínú àwọn tí tí wọ́n kójọ pọ̀ láràfà ọdẹ ṣe ìfádà kí ló dé tá a fi sọpọ gbọngbọn ní wípé òjíṣẹ́ náà sallallahu alaihi wa alihi wasallam ó ní tí alálàájì bá ti ṣe ìfádà tán ó sì tàwáfúlì ìfádà màláìkà wà fọwọ́ lé léjìká wípé ẹrú ọlọ́run ọba sórí gbogbo ohun tó ti ṣe sẹ́yìn o ọba adẹ́dà ti forí rẹ̀ jìn ọ́. wá múra sí tiwájú kọ́mọ bàbá tẹ̀yìn jẹ́ ẹ̀yìn ni pé kó o ṣe kí ni kó o ṣe istiqama kó dúró déédéé lórí iṣẹ́ rẹ̀ ọjọ́ àràfà ńkọ́ kí ni ìtumọ̀ àràfà gbàtí ọba adẹ́dà ń sọ fún wa yìí pé. وإذا أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهيدا gbogbo ọmọ ẹdẹ ènìyàn tó lọ́wọ́ bá dá ń bẹ ní ẹ̀rí ọkàn ń bẹ fún wípé wọ́n dá òun ni òun lọ́ba tó jẹ́ pé òun ó sá di tóun ó sá fún bínú rẹ̀ tóun ó kó bùkátà lọ́ba tá lọ́ba ni Allah subhanahu wa ta'ala kí ló fi jẹ́ bẹ́ẹ̀ ọba adéda ní ìgbà tó ń dá bàbá ńlá wa ádámà tán sallallahu ala nabiyina wa alayhi òun wá yọ àwòrán gbogbo wa látara rẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní lójú korojú báyìí ló fèsì gbogbo wa alastu bi rabbikum ṣé kìí ṣe mi lọ́ba yín ni tẹ́ ẹ̀ máa sùn tẹ́ máa tẹ́ máa sádi tẹ́ máa sá fún bínú rẹ̀ tẹ́ máa pa òfin rẹ̀ mú àní bàlá bẹ́ẹ̀ ni bóun ìbá rí bí ọ̀bá rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ṣẹ́yìndàna ajẹ́rìsí ẹ̀rí tá a jẹ́ ìhun bẹ nínú ẹ̀mí olúkálukú tí wọ́n máa tí wọ́n máa tí wọ́n máa disturb ẹ̀ tí wọ́n máa pé padà kò yẹ kó rí báyìí kò yẹ kó rí báyìí ọba adéda ni antakulu yọmọ kíámà iná kuna aláàdá àgọ́fìlẹ̀ kọ́mọ̀dé pé ẹjọ́ gbẹ̀ǹdà àlìkíámà ń gbà tó bá adéda bá ní kólúkálukú wá rojọ́ kan wá sọ pé. أعمني إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية من بعده أفتولكنا بما فعل المبتلون ah. àwọn bàbá ńlá wa ni wọ́n sì ṣe àwọn ọmọ kankan ń pa rẹ̀ sọ́wọ́ apáwánu lórí táwọn kan ṣe ọba elédéédé ni ọ́. ọba adéda ni òun ti gbin sí gbogbo wa lọ́kàn láti sọ pé àràfà láti rán wa létí ijó ọ̀gbẹ̀yìn ni ńgbà tí ọba adẹ́dẹ́ ó tún kó wa pọ̀ ní masher ní sham ká wá rojọ́ ló fi jẹ́ pé àdúrà tó gbọ̀ngbọ́n jù níjọ́ náà àdúrà wo ni la ilaha illallah wahdahu la sharika la lawul mulk wa lawul hamd wa wala kulli shay'in qadir ìfi kì í ṣe àràfà nìkan gbogbo ìgbà kí ló ṣiṣẹ́ lọ́sàn àṣàlàǹsọ ó lẹ́ni tó bá ṣe ọgọ́rùn lẹ́yìn àṣùbà ọlọ́run ó pa ẹ̀ṣẹ̀ ọgọ́rùn rẹ fún yóò fún lágbègbà ọgọ́rùn yóò yàyà àbúrò ọgọ́rùn kò wá ní sẹ́nìkan tí ó rí dáadáa ṣe bíi tiẹ̀ practical tawhid oníbẹ̀ náà ní nírọ̀lẹ́ kéde ẹsẹ̀ yìí nìkan nǹkan nǹkan wa kó kojú nǹkan ó la ilaha illallah wa la sharika lahu lahul mulku wa lahul hamdu wa ala kulli shay'in qadir ọba adẹ́dàá yóò kó ọyọ pẹ̀lú rẹ̀ ló fi jẹ́ pé àwọn ẹni rẹ tí wọ́n kọjá lọ ẹni ẹnu wọn èdúró nígbà kan pẹ̀lú zikir Abubakar Siddiq radiyallahu anhu kótó sọ gbọ́nà nǹkan kótó sọ méjì la ilaha illallah la ilaha illallah la ilaha illallah torí kíni sọ̀rọ̀ ló jíṣẹ́ náà sàásàlà tó sọ pé akthiru bi qawli la ilaha قبل أن yuhala بينه wa bainahu ẹkún fún gbólóhùn la ilaha illallah àṣìṣe kí òpìyà tó ṣẹlẹ̀ láàrin yín àti ẹ̀ kí ni òpìyà ikú. tẹ́mi bá ti ní fífọ̀ mọ́ ara ó máa rọ̀ láti ṣètò bá a dẹ́dà torí rẹ̀ ló jíṣẹ́ náà àṣìlá gbogbo àwọn sẹ́hùn yìí máa ń ṣàlàyé rẹ̀ fún àwọn sàádé níta ẹ bá ṣe báyìí ntí ó bì ní tẹ bá ṣe báyìí ntí ó bì ní àti mú ọ̀kan wá ká tó travel kí ló ṣẹlẹ̀ sàbẹ̀yìn wa bójì ṣẹlẹ̀ ṣọlá àwọn lárúbáwò kò ń tẹ́ pé ọ̀kan lè tì wọ́n sí nǹkan kan ẹni àwọn ó béèrè lọ́rẹ̀ òjíṣẹ́ ńlá ní kọ́ mọ̀ ṣe subhanallah walhamdulillah wala ilaha illallah wala haqq allahu akbar wala hawla wala quwwata illa billahi al-ali al-azim láti fi rọ̀ lọ́rùn òjíṣẹ́ lọ́rùn asúlám tún ní èké ìtọ́ ọba bẹ̀rẹ̀ pẹ̀lú kò sí wàhálà kọ́ sáàjì ó pé ó ti wá ń lọ wá padà wá ó ní ya Rasulullah subhanallah alhamdulillah la ilaha illallah Allahu akbar ọ̀la àwọn ọ̀làkọ́tà illa gbogbo ń tọ́ kàálẹ̀ yìí tọ́lọ́hún ọba ni tèmi ń kọ́ ń bẹ̀. ṣe wòrò rí ah ńgbà ó ní kí n máa sìn kí ni yóò fún mi kí ni yóò fún mi ní ládàá ti sọ pé ọba onífún ni ọba tó dẹ̀jẹ̀ yí pé tó ọba ti ṣe tiẹ̀ yóò ṣe tiẹ̀ náà ni tí mo bá wá ṣe gbogbo eléyìí kí ni ó ṣe fún mi náà kí ló jíṣẹ́ náà asalaam sọ fún òjíṣẹ́ náà asalaam nítorí ọba ti sọ pé subhanallah ọlọ́run ọba sọ pé ó wíire òdodo tó bá ti ní alihamdulilah ani sadakta la ilaha illallah ọlọ́run bá sọ pé sadakta allahu akbar ọlọ́run sọ pé sadakta wala hawla wala quwwata illa billahi aliyil azim yóò sọ pé sadakta tó bá wá ti sọ pé allahumma gfirli yóò sọ pé fa'altu wọ́n bá foríjì mi mo foríjì ọ̀ wọ̀rọ̀hámní kẹ́mi yóò sọ pé mo kẹ́ ọ mo ti mọ kẹ́ ọ. láì sí lọ káàbọ̀ ń bẹ̀ bó o ṣe sọ́tẹ́ tó o gbé kó náà ló ní mọ kẹ́ ọ ọmọ pé ẹni tí ò ní nǹkan ní ọmọ pé a máa wò ó wò náà ṣùgbọ́n ọba oníbọ̀ rẹ̀ iná máa ń rohò ìdá aládé ṣe àyẹ̀kú lẹ́lẹ́wọ́ kò ń fẹ́ ẹ̀kú. wà á dín ní tọ́mi sọ́nà ọba adẹ́dọ̀ sọ pé kẹ́ mo ti ṣe bẹ́ẹ̀ fàátù wàá fi ni má jẹ́ ń rí dààmú nínú gbogbo nǹkan mi ọba Ẹlẹ́dàá sọ pé mo ti ṣe é wọ̀rùzúkú ni rọ̀ mí lọ́rọ̀ yóò sọ pé mo ti ṣe é <laughs> lárúbáwọn ẹni bẹ́ẹ̀ ni èmi àtọ́ba Ẹlẹ́dàá ti pín kí ló jíṣẹ́ lára sọ́lá tó sọ nínú ọ̀rọ̀ mi ẹ̀gbà wá mi òjíṣẹ́ lásán àṣìlá ni eléyìí ti tó fún ọ fún gbogbo bùkátà ayé rẹ àti tọ̀run ṣé kò tó ṣé kò tó gbogbo ń tà ń wá láyé àtọ̀run ṣé kò ti kò ti kò parí síbẹ̀ o ìwọ dáwọ máa ṣe rẹpẹtẹ fún ara rẹ ọkàn máa wò ní pé àgbo ah, ọlọ́run ṣe gbogbo nǹkan ṣe ń wá ó ṣe ń balance báyìí torí pé kí ni inna Allah la yukhlifu al-mi'ad ọba adẹ́dẹ́ ò ní yí àdéhùn rẹ̀ padà. gbogbo ntẹ́ ọkọ̀ bí àbúrú gan o ti sì síwájú aláwọ̀ fúrílì foríjì mi ó ní mo ti fi jìn ọ́ kẹ́mi ó ní mo ti kẹ́ ọ́ tọ́mi sọ́nà ó ní mo ti tọ́ ọ sọ́nà mọ̀jẹ̀ ń rí dààmú ó ní mo ti ṣe bẹ́ẹ̀ rọ̀ mí ó ní mo ti ṣe ngbà tí ọ̀kan nínú àwọn sábẹ́ òjíṣẹ́ lásàásà ọ̀nkù rẹ̀ tó lọ bá fún mi ní àdúà tí mà á ṣe ṣe ní ṣókí òjíṣẹ́ lásàásà ṣókí lọ́n fẹ́ ọgbà ṣókí kí ló fún ọ ní aláwọ̀ ìní asàlùkàlà àáfíà wọ́lọ́run bá mọ̀ ń tọrọ lọ́dọ̀ rẹ o má ń rí dààmú fún mi lálàáfíà ńgbọ̀ wa lọ tó bọ̀ ọ́ àdúrà yìí kéré kojú báyìí náà lọ <laughs> ó kojú kéré rẹ̀ ẹ̀jíjẹ́ láyé ní kojú báyìí náà lọ. tọ́ ọ ti lálàáfíà o ò ní rí dààmú lára rẹ̀ o ò ní rí tọmọ o ò ní rí táyà o ò ní rí táyé o kódà o ò ní ní tọ̀run ló fi jẹ́ kó jíṣẹ́ náà rà sílámù sọ pé ntẹ́yìn àmọ́ tọrọ jù ní pé kọ́lọ́hún fóun lálàáfíà láyé lọ́rùn torí tó bá ti ní dààmú ayé àtọ̀run kí ló tún kù ebi kẹnu ká máa yan wà àlìjẹ́ńdẹ̀ ni. gbogbo ohun tó fi sin lọ́rùn ọba tí òfin ní jẹ́ pé yóò ní ṣòro fún ẹ ọba adẹ́tẹ̀ ó ṣe nírọ̀rùn fún ọ níbí òdẹ̀ ní ní wàhálà yóò dẹ̀ gbà á. ló fi jẹ́ pé gbogbo ìgbà a máa ń sọ pé ó pàtàkì bó o láti dúró déédéé tí àwọn sẹ́ẹ̀rì tá a ṣe yìí tí òfin ní wá di pé a fọwọ́ ara wa fa sàtífíkẹ́ẹ̀tì oríire wa ya kọ́lọ́mọ́jọ ṣẹlẹ̀ sí wa ó ní bùkátà sí àwọn kankan kí ni nǹkan àkọ́kọ́ jihadu nafs ìmọ̀ bẹ́ẹ̀ mi jà kódà bíbá ẹ̀mí jà ó lè fa aṣọ nígbà míì kí ẹ̀ máa dáṣọ ìfẹ́ orí burúkú tó fẹ́ tì mí sí yìí èmi ò ní tẹ́ ọ̀tọ̀ ní tí ń ṣe làwọn sàbí máa ṣe bẹ́ẹ̀ Umar bin Khattab radiyallahu anhu tó bá wọ ọ̀kan náà àwọn sàbí ní mo rí tó wọ bì kan kò mọ̀ pé mò ń rí òun sọ yìí pé Umar àmì olóòmù mi hìn tó o bá ṣe déédéé yóò jẹ́ níjọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyàmọ̀ gbogbo tí wọ́n ń pè ọ̀ka tí wọ́n ń pè ọ̀ka tó rò pé ọjọ́ nǹkan tó o bá ṣe bó ṣe yẹ kó o ṣe tó o sí lọ́hùn bó ṣe yẹ kó o ṣe ìyá jẹ́ níjọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyàmọ̀ ta ni bá sọ̀rọ̀ ẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀mí rẹ̀ sọ pé dúró déédéé dúró déédéé àbí bàbá àgbàgbọ́ as-Siddiq al-Akbar radiyallahu anhu ntòfi ju gbogbo ẹ̀dá lọ́nu lẹ́yìn àwọn ànábì ọlọ́run ọba ìmánì dúró déédéé kò sí tí ò lè gbé jù lẹ̀ torí tọ́lọ́run kò dẹ̀ sí nira tí ò lè fèsì torí tọ́lọ́run ọba àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n gbogbo ní àwọn wọn fi lọ sójú ogun jọ gbogbo ntó ló kó lẹ̀ òjíṣẹ́ sallallahu alaihi wasallam tó ń bi léèrè pé ẹbí àtọmọ àtàrà ńkọ ó ní mo filẹ̀ fọba tó dá mo fi wọ́n lẹ̀ fọba tó dá wọn. mọ̀rùfà ni òun pín sí méjì bí mọ́ni òun ṣe mọ́ni ìdajì òun filẹ̀ fáwọn aráalé ìdajì tó kù òun fi sítọ́jú ọ̀nà ọba rẹ̀ dà bámbámbámbámbám lọ ló ọba adẹ́dà ọ̀kẹ́ ní kíkẹ́ tó ju ní tó ṣe lọ mínímọ́ọ̀mù ìkẹ́ ọba adẹ́dà lórí dáadáa téèyàn ṣe mélòó ni mẹ́wàá. láti fi jẹ́ ká bá ẹ̀mí wájà òun ni òjíṣẹ́ náà sàlá fi ń fi àwọn gbogbo àwọn kan yìí ládàá rẹ̀ ládàá rẹ̀ oni ní nígbà tá a bá pé sókè àràfà ọlọ́ba adẹ́dọ̀ sọ̀kalẹ̀ bó ṣe bá ti tóbi ọlá rẹ̀ mú wá sí sàmàtàyé yóò wá máa fi wá yẹn gàn fáwọn màláìkà àwọn ẹrú mi wọ́n wá látọ̀nà jíjìn gbogbo wọn wá rí pẹ̀lú eruku lára báyìí wọ́n wá kẹ́ mi mo forí jìn wọ́n gbogbo ohun tí wọ́n ń fẹ́ mo ṣe fún wọn àtàwọn tí wọ́n bá tọrọ fún ibẹ̀ ni ó ti wọlé ẹ̀rọ mọ̀ pé èèyàn nìkan lọ sí àjò tó jẹ́ díyàn díyàn mọ̀ ó gbá aago ọlọ́run bá dẹ̀ ó ti fi ṣe ọ̀rọ̀ nísìn ọ̀tẹ̀lẹ̀ aago <laughs> mọ́ gbàgbé mi inú àdúrà o bọ́n gbogbo ń tọ́ bá ń fẹ́ ká sùn òun náà sọ fún ọ yóò sọ náà pé wọ́n bá rẹ̀ dà ọmọ bùkátà lágbájá dákùnbà ń gbọ́ bùkátà rẹ̀ o bá ń gbọ́ tèmi bá gbọ́ tiẹ̀ náà o gbogbo àwọn tí wọ́n bẹ̀ mí o wọ ọba adẹ́dà bá ń gbé àbùkátà wọn ọba adẹ́dà ó ṣe. ara súnà rẹ̀ oko kan tí wọ́n jù ẹ̀ṣẹ̀ tó lè múyàn wọná kan ọlọ́run ọba ó fọ àṣàforíjìn fún irun kan ṣoṣo nínú irun tá ń fa ìmọ́lẹ̀ rẹpẹtẹ dáadáa ti pọ̀ ló fi jẹ́ pé èèyàn wàá dì mú kó má bàa bọ̀ kí sàtífíkẹ́tì yìí má bàa fàyà sàtífíkẹ́tì àlùjẹ́nà kó má bàa fàyà. pẹ̀lú kíni jihad nafs ìmọ̀ bẹ́ẹ̀ mi rẹ̀ jà ntí ẹ̀mí tí ò fẹ́ ṣe lórí dáadáa èèyàn fà wá kí lèyìn ó fi rí fà wá láàdá tí ń bẹ́ ń bẹ́ àbí ó haram ó kírun tán ó wò pé ah tí wọ́n ṣe tawaf wọ́n gun nǹkan kan ṣùgbọ́n ọba wo oore oore ti ń ọba ti ṣe tawaf ẹsẹ̀ kọ̀ọ̀kan tó gbé ọlọ́wọ́n ọba ó ṣàforíjì ẹsẹ̀ kọ̀ọ̀kan gbé ọba ó ṣàgbéga tọ́ ọba ṣetán tó múnáfìlà àràkà méjì wá ọgbàládá ni tó ra ọmọbìnrin Ismail padà lóko ẹrú àyùbí owó kátó lọ sí hajj forty nine million ní nísìnyí èlò ní sixty three million téèyàn fi ṣe sàrà sixty three million ilẹ̀ ti rọ́ nígbà ló ti fẹ́ rí ló fẹ́ rí yùn ó ní tó bá dẹ̀ yẹ pé sáàyù ló ṣe lẹ́yìn tí àwọn tàwa tó ní bùkátà sí sáàyù tó bá ti ṣe sáàyù tán bí ìgbà tó ra àádọ́rin èèyàn kó lóko ẹrú seventy seventy times sixty three million irun kan tó kí ń bẹ̀ ó ṣe déédéé hundred thousand irun níbòmí <laughs> ọmọ mi kan ní wá fún mi láti rí bí ojú rẹ̀ ó tún fi dọ̀dọ̀ padà báyìí ó mọ́ ní ọ̀rọ̀ ọ́ mu zamzam ó déwájú kàába ó lọ fún zamzam ní dẹ́mú ó lè ti ta ọ sáré rẹ̀ kọ́ba rẹ̀ kọ́mọ fìmọ́ lórí gbogbo wa kó fi kárí gbogbo wa kọ́mọ lè ṣe ní àlọ́mọ kó fi sísára bí oríire fún wa kó sí lálọ́gbà alọ́sọ̀ríire ayé àti gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ lẹ́yìn jihad kí ni ó mú jihad rọrùn tawhid èèyàn jẹ́kẹ́rì ọkàn máa jẹun ní gbogbo ìgbà ọba adẹ́dàá o ni o ó kí ọ̀la lórí àlàárà ṣe rẹ o ọmọ ń ro o ọgbọ́n ń sọ o orí ń tà ṣe o fẹ́ wá sàpamọ́ sí. ìmú ọba adẹ́dàá lọ́ba tá a sìn ìmú òjìṣẹ́ nasala asalam lẹ́ni tá a fi kọ́ṣe kò sí nǹkan kan ní bó ṣe ṣe ni tó jíṣẹ́ náà ti làálẹ̀ bàbá ti jí báyìí bó bá jí kí lọ́ọ́ kà bó bá fẹ́ wọṣọ kí ló ṣe tó bá fẹ́ wọ tọ́lẹ̀ kí ló ṣe ó fẹ́ kírun kí ló ṣe ó kírun tán kí ló ṣe ó yàgbẹ́ kí ló ṣe ó tọ̀ kí ló ṣe gbogbo ẹ̀ ló ti wà ó jẹun bó ló ṣe ṣe kí ló sọ ó ní tọ́ ọ bá jẹun tó tó ṣe alihamdulilayi nìkan wọ́n ti sọ pé alihamdulilayi lẹ́dí atamani ada nǹkan irú hawlẹ̀ mi ni wọ́n la kú alihamdulilayi nìkan ó ní ọlọ́run ó forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn ọ́. ìkẹ́ tí ń bẹ lára kéèyàn jẹ́ mùsùlùmí kó dẹ̀ mọ̀ tí ń ṣe kèé kékeré mọ́ṣáláṣí lọ fẹ́ lọ lọ kírun ẹsẹ̀ kọ̀ọ̀kan tó ń bá ń gbé ẹsẹ̀ ọ̀tún tó ń gbé ọlọ́run ọmọ fi ṣàgbéga fún ọ ẹsẹ̀ àlàáfíà tó ń gbé ọlọ́run ọmọ pẹ̀sẹ̀ rẹ yá tó o bá ti wà nínú mọ́ṣáláṣí lópin ìgbà tó o bá ti wà ń bẹ̀ àwọn màláíkà ọmọ ṣàdúà fún ọ pé ìwọ ọlọ́run ọba bá a foríjì bá a foríjì bá a foríjì o ti bẹ̀rẹ̀ nu àti o ti parí irun o ti wá tún wà ní masjid tó bá wù ọ pẹ́ńbẹ̀ tó bá wù ọ o ṣe pápápá. ìkẹtù gbogbo ẹ̀ ìkẹ́ni ló fi jẹ́ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ó ṣe àlàyé rẹ̀ kí wàá ní máa mú rọrùn ìmọ̀ wíwá wíwá mọ̀ torí tí yóò bá nímọ̀ kò ní máa mọ gbogbo àwọn àlàyé yìí ṣùgbọ́n tí màmá wà àwọn àlàyé ọ̀ wà tá a bá ṣe lé àgbàládà báyìí tá a bá ṣe lé a ṣe lé. Quran kíkà ìdáyàdé ní gbogbo ìgbà ẹ bá ṣe máa san gbogbo hara harafi kan lára mẹ́wàá ntọ́ wa ka jùsù ìkànkọ́ tàbí ntọ́ nka jùsù mẹ́fà lóòjọ́ ọba adẹ́dẹ́wọ̀ a máa ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ ní rọrùn tí gbogbo bá dojúrú nù ayé tí ẹ wá ò ní dojúrú tí wọ́n nítorí pàtàkì ni tá a gbọ́dọ̀ mójútó ní gbogbo ìgbà. al-iqbal ala ta'a ìdojúkọ sámú ní bá a ṣe sin ọba adẹ́dà tá a fi ní rí ìbínú rẹ̀. má bá wọn dá sí wótòwótò mọ́ni táàmù fún yùn tó o bá tìfù táàmù táàmù tó o fi ṣèyùn ó ti fi ṣiṣẹ́ rẹ lọ tó pọ̀. ọ yẹra fún tọba ẹnikẹ́ni tọba ti pé ẹni yìí ìmùsùn súnmọ́ rẹ̀ wótòwótò ni ọmọ ọ yẹra fún ẹni bọ́dì tí ìbàjẹ́ kọ́ ṣe hijira pẹ̀lú rẹ̀ hijira ń jẹ̀mílá. salamu aleykum wa salam ọ̀ya ọ̀ya wọ́n tiẹ̀ rí i pé Tọba ṣe òní tó yóò fún ọ ní wàhálà salamu wa salam ọ̀ya gbẹ́nẹ́fúlà dúró rákà méjì tọba yàn ilẹ̀ ó ti rọ́. O ní fojú kéré iṣẹ́ rẹ kan ò wá ní fojú kéré ẹ̀ṣẹ̀ kan torí pé kí ni bó ṣe lè wù kẹ́ṣẹ̀ ò kéré tó <laughs> ẹ̀ṣẹ̀ bó ṣe lè wù ká tá a bá wò pó kéré tá a mọ̀ bó ṣe rí tá a bá fẹ́ mú ẹja lódò kí láàfin sẹ́nu á sì nǹkan kan tó mọ̀ ẹ̀jẹ̀ díẹ̀ á fi kọ́ ọ. ṣé ńlá la fi sí rárá ni yóò arọ yìí pé oúnjẹ ni bí ó ṣe hàn kí náà ṣẹlẹ̀ ẹ̀kọ́ bá kọ lẹ́nu bẹ́sẹ̀ ṣe rí nu bó ṣe lè wù kó kéré tó lọ́ba adẹ́dà fi sọ pé tá a náà wà ni lọ́dọ̀ ọba adẹ́dà sí wẹ̀ ọ́ torí pé kí ni máa lọ sí ni ṣe máa lọ sí làwọn afáà máa fi ń kí lọ pé súnà má fojú di bó ṣe lè wù kó kéré tó bó ọba ti ṣe bó ṣe lè wù kó kéré tó yóò mú ìmọ́lẹ̀ sínú ẹ̀mí rẹ ẹ̀mí rẹ ọ̀wà ṣípayá sí láti ṣe dáadáa bọ́n ti ń tẹ̀síwájú sí i ìwọ náà máa di ẹni tó yẹ pé ò lérò ní ti dáadáa mọ̀ ọ́ pé èmi náà gbọ́dọ̀ ṣe kí mùsùlùmí ọmọ ẹlẹ́nu ọ̀wà máa ṣọ́ra. ìjọra ẹni lójú torí kìí ṣe àti ẹ̀dá torí ìjọra ẹni lójú ní ti máa lídìí lọ kíburu ìgbéraga ah. tọba ti di pọ̀ ìjọra ẹ lójú ọba máa gbéraga ìjọra ẹni lójú di zero ni ìgbéraga ọwọ́ máa mú kí ó di negative yóò wá di pé èèyàn ò ní bá nǹkan kan mọ́ kọ́ ló jà èèyàn máa ṣe gbìyànjú lórí ilé kí ni wọ́n wàá fi jẹ́ ọ̀rọ̀ yẹn lọ́rùn kẹsàn-án istighfar ọ̀pọ̀lọpọ̀ istighfar astaghfirullah astaghfirullah astaghfirullah astaghfirullah máa ná sọlọ́n máa ṣe dáadáa máa páyà gbogbo bọ́ǹbà ti ń ṣe dáadáa tó ọ máa bẹ̀rù pé hmm, tí ọba gbà ń kọ́ but a máa jẹ̀rán ìyẹ́ méjì apá méjì tí mùsùlùmí máa ń fò tí máa fi fò sórí ire níwájú ọba adẹ́dànù a máa páyà tí ọba gbà nǹkan a máa nírètí wípé pẹ̀lú ògùn ọlọ́run kò ní yí àlìkáwà ní rẹ̀ padà tọ́ba ti gbà mo ti dolórí ire. ntẹ́yìn mọ́ mú báyìí ni wípé èèyàn máa ṣọ́kọ́ mọ́ bàjẹ́ mùsùlùmí máa ṣọ́kọ́ mọ́ bàjẹ́ ní wọn wá fi kún fún ọ̀pọ̀lọpọ̀ istikfar ló fi jẹ́ pé gbogbo ìbàdà tó jìṣẹ́ náà sàásọ́làm bá ṣe èwo lọ́gbọ̀ngbọ́n jù nínú nínú ìbàdà sọláàt tó bá sálámà tán kí ni máa kọ́kọ́ ṣe asáfúrúlọ ibi máa máa ṣe mọ́ni bí mo lè ṣe dé mọ́ni foríjì mi tó bá ṣẹ́kù mùsùlùmí ọmọ ṣe léyìí ní gbogbo pẹ̀lú eléyìí kò ní jẹ́ kéèyàn kẹ̀rẹ̀ níbi iṣẹ́ rẹ̀ ṣíṣe yóò jẹ́ kéèyàn máa tẹ̀síwájú torí pé kíni gbogbo bó ṣe ń ṣe tó ọ kákún ò rí pé o ti ṣe nǹkan kan bá pẹ̀lú kẹtọ́ lọ́wọ́n bá kẹwàá sí ọwọ́ ètò ò lè ṣe mọ́ni. láfi rí nínú wọn nínú àwọn sálàfin kó tó sùn lálẹ́ yọ̀ọ̀ka kúránì yọ̀ọ̀ka jùsù mẹ́wàá. kó tó lálẹ́ yọkà ju mẹ́wàá. ẹ̀rí inú wọn ọbọ̀ síwájú káàbà ni ẹ̀ ìbò lòun tún ti rí káàbà báyìí irun kan kí yóò ṣe tàwáàfù wákàtí márùn tàwáàfù ẹlẹ́ẹ̀mélòó nù márùn yóò tún ṣe kó di òun ọmọ bíi bóòlù lè fẹ́ ṣe sí òun ọmọ gbà tó òun tún lè wà tòun òṣìṣẹ́ náà sọ́lá nǹkan sọ yí pé òun ọmọ bóyá òun dẹ̀ mí kò dẹ̀dẹ̀ mí so opportunity ni. a wàá sọ̀ra fún tẹ̀síwìf màá sì ń bọ̀ báyà rárá mọ̀ síbẹ̀ tíṣẹ́ eré bá ti bọ́ sí ọlọ́kàn láti ṣe ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ torọ́ ọmọ ntí ọmọ ntí ń ń wájú o lè má dìgbà míì tó ń sọ̀n o lè dìgbà náà kí nǹkan kọ fún ẹ ẹni tó ṣe ọ̀dà bí ẹni tó gbèrò rẹ̀ lásán tí ò ṣe ọ̀bàládé èrò rẹ̀ tó ṣe ṣùgbọ́n ẹni tó gbèrò rẹ̀ tó tún ṣe ń kọ́ sọmọ pé ọ yàtọ̀ síra wọn ntí mùsùlùmí ọmọ àwọn gbogbo gbà ní tá à ń bá ti ń wọlé yìí gbogbo bí ayé bá ṣe dàrú tó tiwa ò ní dàrú ń bẹ tiwa ọ̀dà ń bẹ kọba adéda máa ṣàṣìbẹ fún wa kọmọdé á ṣàṣìdà kó ṣe ní àlọgbà àlẹsóríire ayé àti gbangba ajọ gbẹndẹ alikiyama ọtá àti lọ kọlọmọ bó ṣe ní rọrùn ètí ń bọ kọlọmọ ṣe lè wò wá gbogbo sẹẹri tá a ṣe kọba adéda kọba àgbà ó tún kù wájú o ó tún kù muharram ló tún bọ̀ yìí ọba adéda tún fi kẹwàá láti ṣe pinnu gbogbo bàdàtà ti ṣe sẹ́yìn láti fi dúró déédéé pẹ̀lú rẹ̀ pé ká tún fèyàn náà ṣe consolidation kọba adẹ́dà kó fi ṣe rọrùn fún wa kó ṣe kójá ṣe pípọ̀ rẹ̀ láyé gẹ́gẹ́ bí ìṣesí wa ọjọ́ òní máa ń jẹ́ ọjọ́ tá a máa gbé ọ̀rọ̀ inú ilé yẹ̀wò torí tí àwọn àfáà bá sọ láti fi túnú ilé ṣe torí tínú ilé bá ti yanjú ìta náà yanjú tí taba dẹ̀ ti yanjú ayé ò yanjú kí ọba dẹ́dà kọ́mọ̀dà ilé inú ilé wa rú kọ́mọ̀dà da òde wa náà rú náà salaamu alaykum wa rahmatulahi wa barakatu náà yà bá khadija amada inda ku. جزاكم الله خيرا وانتم جزاكم الله خيرا جزاكم naam um, gba ìbéèrè kan. ká gba ìbéèrè kan. general àti ti inú ilé. tàbí ṣàwọn àwọn tí a bá ní ìbéèrè. Okay. One, two, three, four, five, six, seven, eight, nine, ten, ten, ten. Okay, eleven naam wọ́n kọ ìbéèrè ránṣẹ́ sá. naam. wọ́n ní àwọn ní àkíyèsí kan wípé ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀yà lọ́kùnrin ẹ ní ìdí láti bá wa fún wọn nímọ̀ràn pé kí wọ́n má da ẹ̀sìn pọ̀ mọ́ àṣà nínú ọ̀rọ̀ ìgbéyàwó wọn wọ́n ní fún àpèjúwe wọ́n ní lọ́dọ̀ yorùbá yorùbá gbà wípé gbogbo sẹ́nu lé ìtọ́jú ọmọ àti sẹ́nu lé pátápátá ó pé orí obìnrin ni gbogbo ẹ̀ wà wọ́n ní eléyìí ni ohun táwọn ń sọ bí àpèjúwe pé so àwọn ọkùnrin náà látara bẹ́ẹ̀ wọ́n di gbogbo ẹ̀rú àwọn ìyàwó wọn rárá iṣẹ́ inú ilé iṣẹ́ obìnrin ni but ìgbìyànjú tó jíṣẹ́ ọ̀dà mọ́sílẹ̀ ẹ̀jẹ̀ àgbẹ̀ wa báyìí ẹ̀rú tá a bá tá a bá gbé wálé gbogbo iṣẹ́ la lè fún ẹrú ṣe àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n ẹrú gan òjíṣẹ́ lásán àṣìlám ní ká mọ̀ dáadáa iṣẹ́ tá a bá gbé iṣẹ́ fún un ká ràn án lọ́wọ́ lórí rẹ̀ kó fi rí àṣeyọrí ṣe kò lè tán lára ọmọọba kọ́mọkù dànsákì ọ̀kan nínú àwọn ọ̀gá wa ní maktabu malhaqidini nuwaimili ọmọ Madina ni ọwọ́ á ní kí ọ̀kan nínú àwọn ọmọ ẹṣẹ́ nínú ọ́fíìsì kọ́ lọ gbé fíríìjì wá nísàlẹ̀ kí wọ́n gbé lọ sókè ṣáàmà tó ṣe ṣá stẹ́ẹ̀pù tí ọmọ yẹn ó lọ sókè ó tó bíi mẹ́fà sí méje làbárí lọ́ba ara pálá wá. kí ló fẹ́ ṣe ó ní ká gbé irú òun kóun ọ̀ràn lọ́wọ́ dé dajì kó tó gbé yòókù ọ̀rọ̀ mọ̀ di kòkó wà bí àṣà àwọn èèyàn mi lókè lọ́hùn ó di kìràkìtà àfìgbà tó gbèrú o gbogbo ẹ̀ńdá sì ń wí jáńjálá ni kò fìrìgbọ̀n bíi tiwa báyìí lọ́ba gbèrú ogbede ìdajì gbogbo ìdajì lọ́sẹ̀ tó wá sọ fún ọmọ ọ̀dọ̀ wípé kó gbé yòókù dókè gbogbo wa bú sẹ́kùn ni ọ̀hún àtún ìyàlẹ́nu pé kí ni ń pa wá lẹ́kùn ó ní ṣeré ni àpè gbogbo ohun tó jìṣẹ́ lásán àsìlám sọ ni ó ní tí a bá rán ẹrú tá a bá rán ẹrú ń sẹ́ ká bá ṣe torí wípé kó lè fi ṣàṣeyọrí oníṣẹ́rú lélẹ̀ oníkèéṣẹ́rú náà ọmọ ọ̀dọ́ ni so táwọn má ti ní ká ṣe yẹn fẹ́rú àṣetọ́ ọmọ lọ pàtàkì jù pàṣẹ wọ́n kò lè tán ọmọ kùsànsákì níralẹ̀ ọjọtọ ọbọ ọjẹun ó dẹ̀ ń dí èso rere rata pé ọma ọma egwu ọmọ lesin kì otu e lesin lẹ́sìn lọ títí kò tiẹ̀ lẹ́sìn ọ̀sẹ̀ bọ́ ni ọ wá wà nínú gúrùpù mo rò pé Abubakar Umar Dangiwali former governor of Kaduna State tí wọ́n bá jẹun wọ́n jọ tọwọ́ bọ̀ jẹun tọ́ba ránṣẹ́ yóò tún máa sọ pé eléyìí máa nira fún ẹ ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ẹ̀sìn wo ni dẹ́ngin wá ní lọ títí títí ṣùgbọ́n díẹ̀ díẹ̀ tó kù lára níbi ọ̀rọ̀ ẹ̀sìn yẹn ó mú un lò ní wọ́n máa ń fi kí wà ń lọ àwọn àfáà wa irun gbọ̀n yúnífọ̀mù ni o kí ṣòkòtò fò sókè yúnífọ́ọ̀mù ni o iṣẹ́ gangan gan ni bá a bá ṣe wà sí o ẹni tó yẹ kó bá sọ̀rọ̀ sí ọkọ fọ́létí kó o ṣe músẹ́ a àìsọ̀rọ̀ báyìí sọ́ọ̀mà bá wọn bá ṣe pàkíyèsí rẹ̀ sí gan yóò jẹ́ kóun náà bára ṣùgbọ́n tó bá ń ṣe gírígírígírí kò sí gírígírí inú súnà pẹ̀lẹ́kùtù ni káwa bá dé ibi question wa ìyẹn ìyàwó ilé iṣẹ́ rẹ̀ ni kò ṣiṣẹ́ ilé kó tọ́jú ọmọ kó ṣe gbogbo ẹ̀ but kí ló jíṣẹ́ ńlá sàásálàm sọ ó ní khairukum khairukum li ahlihi wa ana khairukum li ahli ẹni tó dáa jù nínú yín lẹni tó dáa sáwọn aráalé rẹ̀ èmi mo dáa sáwọn aráalé mi jù ṣé kìí lè mi ìmọ̀ bá wọn pọn mi ìmọ̀ bá wọn ṣiṣẹ́ inú ilé ìmọ̀ ràn wọ́n lọ́wọ́ kílẹ̀ ìmọ̀ bá wọn lọ sọ́jà oríṣiríṣi nǹkan báyìí ni màá ṣe ṣé ó mú kó nínú iṣẹ́ wọn iṣẹ́ wọn ni but wọn ò sọ pé ká dá wọn dá ká kún wọn lọ́wọ́ lórí ẹ̀ kí wọ́n fi ráṣeyọrí ṣe pẹ̀lú rẹ̀ bó ṣe rí nù but kóbìnrin máa wà sọ yìí pé rárá wọn sọ pé kẹ uh-uh, iṣẹ́ rẹ ni advice tí mo máa ń fún àwọn ọmọ ẹ̀yà wa lóbìnrin advice tí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá fún ìyàwó Fatima ó ṣiṣẹ́ ẹnu lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ ń tú sí wípé ó dáràn jẹ bàbá adama rahim ọlọ́run mọ̀tàwọ́sá ni kò dáràn jẹ ó dá paadì torí ń bá dáràn jẹ ni ń ọ̀sẹ̀ ṣe tó ṣe tẹ́lẹ̀ tó wá dáràn ṣùgbọ́n ètò dá paadì ti ṣe ṣe ṣe ti di ó ti di pandi ní ali radiyallahu anhu wọn ń wo àánú rẹ̀ ló fi lọ sọ́dọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tá a bá rí ọmọ ọ̀dọ̀ ẹrú tí ó lè àsísì ìyá wa Fatima òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wọn ọba ń lé wọn bá yà fa Aisha ń lé ó dẹ̀ ní màá jíṣẹ́ màá jíṣẹ́ ìgbà tí wa Aisha fi wọlé òjíṣẹ́ náà sàlám ọmọ ọmọ ọdún mélòó gbogbo ọ̀dọ́dún mẹ́sàn-án lọ òní máa ṣiṣẹ́ ilé ló fi jẹ́ pé ńgbà tí àdísù ifku fi ṣẹlẹ̀ wọ́n béèrè lọ́wọ́ bàríra àléébù wo lọ mọ̀mọ́ ìyá wa Aisha ó lálébù kan ṣoṣo ni ìgbà tó fi délé ọmọ kékeré ni tí ń bá ń lọ nǹkan yìí máa ń sùn lọ lórí rẹ̀ ẹran wọlé yóò mú jẹ lẹ́ẹ̀dẹ̀ òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọlám ní tí ń lọ nǹkan wọn sọ pé kéré o kọ́ má ṣiṣẹ́ ẹnu lé o ẹni tí ń bẹ nínú ẹ̀dẹ̀ rẹ̀ bil mu'minina ra'ufur rahim iṣẹ́ rẹ̀ ni yóò ṣe kìí ṣe fóònù lèèyàn lè máa tẹ̀lé ọkọ tó fi jẹ́ pé èèyàn kọ gbogbo ọkọ mọ ní gbogbo ilé ìyá kí ló jíṣẹ́ lára àṣọlám ṣe ọ̀nà ọba wọn ní àsìkò tílẹ̀ ti ṣú tí wọ́n ti sùn ọ̀yà gbogbo wọn lẹ́nu wọn rí i pé kí ló dé ó ní mo rí níṣẹ́ yín ẹ má wọ̀rí bọ́ ẹ jẹ́ ń fún yín ní tó dáa jù yàn lọ kò sọ pé lẹ́yìn náà burú o kọ́ lọ́mọ ọ̀dọ̀ kò sọ pé burú ṣùgbọ́n jẹ́ ń fún ọ léyìí tó dáa jù yàn lọ gbogbo sẹ́wọ̀n ó ṣe ṣùgbọ́n máa ṣe subhanallah thirty three mẹ́tàlélọ́gbọ̀n kó tó sùn walhamdulillah thirty three mẹ́tàlélọ́gbọ̀n kó tó sùn. Allahu Akbar thirty four mẹ́rìnlélọ́gbọ̀n kò tó sùn eléyìí ń dáa ju ó dáa fún ojú tó ń béèrè lọ kí làásìrí ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yọ́ maya ni mo sọ fáwọn tí àjọ lọ sí hajj gbogbo ẹ̀ bá ń ṣe ń ṣe kébékébé gbogbo ohun tó nira tí ò ní alára ìmọ̀ ní kílẹ̀ rò kó fà á torí pé azkar tá à ń ṣe ni azkar ni àbíkárì ṣíṣe máa ń mú kí iṣẹ́ téèyàn ń ṣe kó ní kó rọrùn dáwò subhanallah walhamdulillah wala ilaha illallah bí ìgbà wọn ń gún ọ lábẹ́rẹ́ agbára kan ni ò ní fìlì rẹ̀ ló fi jẹ́ pé wọ́n máa sọ pé gbogbo ibi tó o wà tó o jẹ́ kọ́rí ta'ahadu bil Qur'an mú bá Kùránì múlẹ̀ ọ̀ ń fọṣọ ni má kà má ṣe mọ̀rọ́jà. ọ̀ ń jẹun ni máa dọ́gbọ́n ṣe mọ̀rọ́jà gbogbo ohun tí ọ̀ máa ń ṣe máa ṣe sórí bó bá ti ń ṣeun àlùbáríkà àdìkáàrì tó ń ṣe yóò máa jẹ́ kó rọrùn ọ̀ máa ṣe ọ̀ máa rí ṣe wa lé nìyẹn ẹ má bẹ́ẹ̀ bá ti ń ṣe iṣẹ́ yín ni bọ̀dún wọn sọ pé kọ́kọ́ dà yín dà. jazakumullahu khairan. wọ́n wá bèèrè wípé firaun wọ́n gbà tí ó rì wọ́n ló tọrọ àforíjì. ọ̀fẹ́. tọ wọ́n ní sọ́lọ́ ń foríjì ìbéèrè wọn balẹ̀. kò tí ọba foríjì ni kò ní sọ yí pé a fi ọ ṣàpèjúwe díjọ́ gbéǹde àlìkíyàmà fáwọn olórí burúkú bíi tiẹ̀. ẹ́ aha ẹ́ yọ́ máa winá yọ́ máa winá láàárọ̀ àtàlẹ́ báwọn títí jíjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkìyàmà ntí bàmú fi dẹkùn fún oníkóríkálímà ṣe ngbà ọ̀fẹ́ ṣe la ilaha illallah jibril bájú ọlọ́bọ̀jì ṣe láàárọ̀ ya muhammad sallallahu alayhi wa sallam olórí burúkú yẹn fẹ́ ṣe ọfẹ ṣe kálímà mo dẹ mọtí ọgá lẹsẹ mo kọ bọnu lẹlu mo ti bọ lẹnu pé o ní bọmbẹ làwọn afáàfi sọ yìí pé ah, ah. Jibril ṣe kọ lè kọ dí wípé ẹni tó fẹ́ ṣe kálímà kọ́ má ṣe kálímà àwọn afáàní ara tẹkílífù tí wọ́n yàtọ̀ sí tiwa ọba adẹ́ẹ̀dá ti sọ fún un náà ni ó ti jẹ́ òye ni pé kò ní bọ́m̀bẹ̀ sábà míǹsì lòun tó fi ṣe bí ti anabi musa sallallahu alaihi ó ní wọlọ́wọ́n ọba wọ́ṣdúdì aláàmúwálì wọlọ́wọ́n ọba bá ń fara ni wọ́n má jẹ́ kí wọ́n kí ọ̀rọ̀ wọn yanjú torí pé kí ni wọn ò ní bímọ rẹ tó túmọ̀ sí pé kí ni ọba adẹ́dà ti fi yé ni ó ti fi hàn wípé àwọn eléyìí wọn ò lè change nítorí náà ọba alẹ́dàá wa lo anabi musa sallallahu anabi náà alẹ́ azemin láti ṣe kíni láti fi tẹ nọ́mbà mọ́ wọn bí ó ṣe lo jibril sallallahu alayhi salam láti fi tẹ nọ́mbà mọ́ fìràwọn náà. asalaamu aleykum yaa sheikh wa aleykum salaam ahsanallah ilayk wa aleykum sa kí èyí ó ṣe àdúrà náà ká ṣe àmì náà bóyá yẹn ń ṣàdúrà fún yẹn báyìí tàbí ẹ̀ ń tiẹ̀ ń ṣàdúrà jàmọ́rù rẹ̀ wọ́n á ṣe àmì àmì tàbí nínú kunut tàbí kunut nínú kunut ìmáàmù ń ṣe dùá nínú kunut kéèyàn máa ṣe àmì kí ni ẹ́fídẹ́ǹsì tí yíyan bá ń ṣàdúrà fún yẹn tí yíyan máa fi tí àwọn tó ṣe àmì yóò máa ṣe àmì jẹ́ àrí ẹ̀rí tó fi rinlẹ̀ wípé yẹn lè ṣe àmì sí àdúrà tí yíyan bá ṣe àrí ẹ̀rí tó fi rinlẹ̀ wípé tí yẹn bá ń ṣe dùá wo a máa ń ṣe àmì lẹ́yìn tí inú òrun tí a mọ̀. <clears throat> ìbéèrè àwọn ọmọ jàbàtà lélẹ̀ kọ́lọ́mọ bá tọ́ wọn tọ́nà <clears throat> ara wa ni wọ́n afẹ́ akọ ara wa ni wọ́n àdúrà náà la máa ṣe fún wọn. wọnú adabul mufrad àwọn sàdé tí wọ́n lọ kí ẹni tí ó ń ṣe nǹkan ńgbà wọn ṣetán tí wọ́n jẹun tán ọ̀kan nu wọn ń ṣàmì ṣàdúrà àwọn ikú ń ṣàmì. wọ́n wà ní adébọ̀lù mọ́fúrẹ́ èyí ọ̀kan kí ni wọ́n sọ wípé tí mọ́mú bá ń ṣe kùnúùt àwa tá a wà lẹ́yìn rẹ̀ kí ni kán ní ká máa ṣe ó wà máa sóra. ó wà máa sóra yẹn ó rin ilẹ̀ ọ̀rọ̀ tó rin ilẹ̀ ni but n táwọn ọmọ ń ṣe ni wípé wọ́n ti wò wípé àwọn délẹ́bù kan níbi àgbọ́yé ilmul hadith wọ́n wà á mú ìlà wá fún àwọn ọ̀rọ̀ yìí pé kò fẹsẹ̀ nílẹ̀ wàlá àwọn fẹsẹ̀ nílẹ̀. khalif turef ni ìyapa sí ń táwọn èèyàn ń ṣe kálíbà ṣe tiwa lọ́tọ̀ ọlọ́mọdé àṣẹ tiwa lọ́tọ̀ ọlọ́mọdé àtọ́ wọn sọ́nà. jazakumullahu khairan ọ̀dà ẹlẹ́ẹ̀kejì sáà. Eh, ẹni tí dispute wà láàrin àwọn èèyàn méjì nípa ilẹ̀ náà tọ̀ ìkan lòun lòun ní ẹnìkejì náà sọ pé òun lòun ní. Eh, ẹni tó bá lòun lòun ní kókó rẹ̀ wá. Eh, kì í tiẹ̀ ṣe bóyá èkó nílùú òkè tó ah, yẹ pé kò sí ìwé. àlùbẹ́ yìí nà alámẹ́ni dá ẹni tó bá ṣe claim yóò mẹ́rin wá tí ò bá rí ìwé ta lọ́ta fún ẹ àwọn tí wọ́n tà fún ẹ dà kò ní dísù ike yẹn sọ nísìnyí pé ìyàwó mi lélẹ́yìn ló ní kí n ṣe ìyàwó rẹ̀ ìyàwó mi sọmọ kó lè ń ṣẹlẹ̀ ó lè ṣẹlẹ̀ tá ń fún ọlọ́mọ láàbì ọlẹ́rìí kó tó fi di ìyàwó rẹ̀ àwọn wo làbí rẹ̀ àwọn wo ni wọ́n jẹ́ wà ń bẹ́ẹ̀ ló fi mú ọ̀rọ̀ ẹ̀rí wá. sotí yé báyìí nìsín bóyá ẹ̀kọ́ nìkan ló lọ sọ́dọ̀ bàbá ọmọ tí bàbá ọmọ ní mo ti fún ẹ kò sẹ́ni kankan bẹ̀ bàbá ọmọ wa jáde síta lágbájá wa sọ́dọ̀ mi nísìnyí o ó ní wàá tọrọ ọmọ mo dẹ̀ ti fún un lọ́mọ gbogbo àwọn tá a gbọ́ yẹn kí la jẹ́ àti délẹ̀ sotí yé báyìí nìsín ó lóun ló nílẹ̀ fati albayina fati bilbayina. naam so ọ̀rọ̀ yẹn sáà wáyé láàrin fámìlì méjì ní ilẹ̀ lókè ní tí ò níwèé sàn pé ilẹ̀ lókè kì í níwèé but fámìlì ló ní bí báyìí fámìlì kan ló ní bí báyìí ní ìyẹn sábà. bẹ́ẹ̀ ó wá ti di wípé ẹnì kejì tí wọ́n dìjọ ń fa yẹn. bẹ́ẹ̀ so ẹni tó yẹ pé olóògùn ni. olóògùn olóògùn sọ pé àwọn oníṣẹ́ṣẹ́rù ni. ẹni oníṣẹ́ṣẹ́rù òun ni ok tọ̀ ó ti wá wọn ló ti wá lọ yán ilẹ̀ gẹ́gẹ́ bí wọ́n yé eh, iṣẹ́ ẹbọ rẹ̀ tó ń ṣe muslim ni gangan ni ẹlẹ́bọ ni ó lọ ro ilẹ̀ ìpẹ́ ẹni tó bá ti débẹ̀ o hmm. ẹsẹ̀ rẹ̀ kọ̀ọ̀kan yóò máa wù ni tàbí kí nǹkan mi sáà ṣe hmm. so àwọn fámìlì kejì yẹn wá ń sá sẹ́yìn kì í dẹ́ sóun ló nílẹ̀ yẹn gan so àwọn fámìlì tó ní gangan so wọ́n wá ń padà wá ń sá sẹ́yìn pé gbogbo yẹn sọ pé àsúlè ah, ó burú o kìnìkan kìnìkan so ó sì lọ yán ilẹ̀ o so irú tíru situation bẹ́ẹ̀ ẹ̀ bá ṣẹlẹ̀. so kí ni. ìyẹn ni wípé nìsín wọ́n lọ ra lẹ̀ wọ́n lọ ra lẹ̀ ẹni tó ẹni tí èso ń lò ní ọ wá lè ṣe sírù síbẹ̀ ẹ̀tọ́ rẹ̀ dẹ̀ ni pé kí ló ṣe béèrè rẹ̀ nù. bẹ́ẹ̀ni múnáfìlà ara kan méjì wá. Hmm? ìwọ ọba adẹ́dá ìwọ ló nílẹ̀ ìwọ ló dẹ̀ jogún rẹ̀ fún mi lágbájá ń dẹ̀ ń bá mi dùn gbé mi jẹ rí basit mara gbogbo sírù rẹ̀ ń yóò kó nǹkan rẹ̀ kò ní kò ní lápá kankan sọtẹ́lẹ̀ kíláàsì ọ̀rẹ́dá ká ìyẹn náà fúlà bẹ́lọ̀n sínú ó ti parí jazakumullahu khairan. bẹ́ẹ̀ni. ok sa ẹlẹ́gẹ̀ta. ó náà dúró déédéé déédéé ló lè fi dúró lóbi lórí ẹ̀tọ́ rẹ̀ gbà lọ́dọ̀ bá rẹ̀ dà lọ́dọ̀ bá rẹ̀ pé ọ̀wọ́n ẹni tí sírù rẹ̀ gbóná ju tiẹ̀ tiẹ̀ lọ ẹ̀ kàn di kèfèrí kèfèrí ó di pípọ̀ ni. jazakumullahu khairan. náà sẹ́ ìyá kan wà ní ìlú òkè ẹlẹ́sìn ni so nítorí mo sẹ̀ dárí ilé ọdún dé ni kí ni ẹ ṣẹlẹ̀ ìyá yẹn ó ń jẹ́ni tó máa ń ṣẹ̀sìn dáadáa. so ó wá kórìíra àwọn ẹlẹ́bọ nípa wípé sábà sọ pé nílùú òkè generality ìlú àwọn nínú àwọn mùsùlùmí bẹ wọ́n máa ń ṣe papọ̀ ni wọ́n máa ń ṣe papọ̀ ni so de pé táwọn ẹlẹ́bọ bá ń sọdún wọn á gbóúnjẹ wá òun máa ń rìjẹ́kẹ̀ wípé oúnjẹ ẹbọ ni. pé islam kọ́. islam kọ́ so wọ́n sàrí wọ́n sàti wípé ó ń ṣe bí ẹni kórìíra àwọn nípa ẹ̀sìn wọn. bẹ́ẹ̀ni. ìyá yẹn dẹ̀ ti dàgbà bíi seventy nine years now. now. so nínú ilé tó ń jẹ́ tó ń gbé. ìlú òyìnbó ń gbé àgbàlagbà. ẹ ah wọ́n ti dàgbà kọ́ bẹ́ẹ̀ni. so. baba one twenty àwọn ọmọ nínú àwọn ọmọ rẹ̀ eighty nine bẹ́ẹ̀ nù wọn ọjọ́ ìrìn ah, eighty nine wà bẹ́ẹ̀ eighty eighty five eighty six wọ́n kó tó bíi márùn-ún báwọn tó bá wà láàrin wọn ẹ mọ̀ rò pé tẹ̀gbọ́ntà búrò ni bẹ́ẹ̀ ni àbíbí ti wọn àwọn ọmọ eré náà sọ pé bàbá ẹgbọ́ lágbáyà àti lágbáyà ta ló ju alọ nínú ẹ̀yìn méjèèjì bàbá yẹn wà kú sẹ́rì e, èmi àti lágbájá ẹni bẹ́ẹ̀ ni ọlẹ́ lọ pè wá. tabari drama join sẹ́mọ́tò ṣẹlẹ̀ wọ́n ní wọ́n nínú èmi ẹ̀ta ló tura lọ bàbá yẹn bá fọwọ́ bojú ṣé àwọn tí bàbá bàbá àgbàlagbà yẹn sọ orin tá a fọ́n gbà lọ sẹ́yà rẹ̀ ni ìyá bàbá seventy nine eighty olórin táwọn kọ ni ńgbà àwọn lọ sẹ́yà rẹ̀ àwa wò pé àwọn ọmọdé tá a ti kó aláṣọ ilẹ̀ ẹlẹ́ni sẹ́yà ẹlẹ́sẹ̀ báyìí so èyí ṣe tuntun nílùú òkè ìlú òkè ọmọ pé wọn ò fa wàhálà tó jagbára wọn lọ wọn ò fa wàhálà tó jagbára wọn lọ jẹjẹ wọn ń gbélé ayé wọn ọlọ́ọ̀bá dẹ̀ ó ń fún ọ lálàáfíà ó dẹ̀ fún ọ ní ìgbà ah, wọ́n ju márùn lọ márùn mẹ́fà méje kò sí ètò less than eighty years nínú wọn bàbá wà láàrin wọn bíi bíi ẹ̀gbọ́n kí ẹ lè bẹ̀ ẹ̀gbọ́n lójú gbogbo wọn. <laughs> ìlú òkè yẹn kọ́mọ̀ nílò òkè náà ìlú ìwọ̀n ọ̀fà wọn alátọ́jà agbára wọn lọ àwọn aláǹfà wọn alátọ́jà agbára wọn lọ bí. <laughs> ó wá ẹni tí wọ́n wá dìjọ́ ń gbélé nínú àwọn ìyá yẹn tó ń bá ẹnìkan gbélé tó jẹ́ pé ara wọn ni. so wọ́n tà wá muslim náà ni but ó faramọ́ wọn. bẹ́ẹ̀ni wọ́n ṣe wọ́n ṣe ṣírùkù. so wọ́n wá ń ṣe sẹ́ṣẹ̀rù sí ìyá yẹn hmm. débi wípé àwọn sọ fún mi pé wọ́n máa ń rí oríṣiríṣi bí nǹkan bí àlejànú fisiki táwọn ń wo báyọ̀ sọ pé ara wọn náà tún ní ìwọ orí ń tiẹ̀ òun ni ìkànnì lára ìkànnì ní kíní báyìí so débi kí wọ́n mú àwọn evidence wá táwọn fi mọ̀ yé pé àwọn ni wọ́n ń ṣe kíní yẹn sí àwọn so débi pé oríṣiríṣi àwọn nǹkan kan ni wọ́n máa ń rí mo wá fún wọn ní àká mo kọ́dà máa ka sóòtì lè kíláàsì àti máa ó zàtàn pẹ̀lú ògùn ọlọ́run bá yóò jẹ́rìí wọn. àfi tọ́lọ́run bá bá kádàrá pé tí ó bá lọ nù tọ́ba dẹ̀ bá lọ ọlọ́run san lẹ́san. nǹkan méjì ni kéèyàn máa jẹ kó dẹ́rù báyìí ìmọ̀ kó o yè tàbí kó o kú sí tọ́ba dẹ̀ kú sí ọjọ́ tá a lọ ń lọ Allah subhanahu wa ta'ala tọ́ba dẹ̀ yé ó rẹ̀ sìn rẹ̀ ṣe so kéèyàn kámẹ́tì ẹ̀. ntọ́ pàtàkì ni pé sẹ́ńtọ́ wà lójú ọ̀nà rẹ̀ yìí sódòdó ni dúró ní di òdòdó. irọ́ ni má bá wọn yà sí màmá ọba wọn yà sí ọlọ́run ó tì lẹ́yìn wọn àbá gbogbo ayé wọn ọba fi ṣe ṣerú ọba ẹlẹ́dàá ó tì lẹ́yìn kọ́mọ́ disturb ara rẹ̀ but àwọn kọ̀ọ̀kan tí wọ́n bá jọ máa yá kí wọ́n máa visit rẹ̀ láti láti strengthen rẹ̀ lórí dáadáa náà. kí a kún lọ́wọ́ kí a kún lọ́wọ́ dáadáa hmm. kí a kún lọ́wọ́ dáadáa ọkọ̀mọ̀ lókè dọ́kọ̀mọ̀ ni dọ́kọ̀mọ̀ ni kọ́lá ọba kó àṣebí láìpẹ́ ni wọ́n lọ wọ́n ní kí wọ́n má jáde wọ́n ní wọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn ọmọ ìyá láwọn lọ kírun wọ́n bá ní àfi kí wọ́n ti mọ́ṣáláṣí bọ̀dọ̀ ọlọ́run mú wọn kí lọ́ọ́ ọlọ́run fi mú wọn dpo mùsùlùmí ni òkè lọ́ọ̀ ló ti wá. ọba ose olúkàlùkù òṣèjì mùsùlùmí ó kírun wákàtí márùn o gba wọn ni wọn ó tì gíní wọn bá ní wọn lọ gbé ọba wa dípò oníkẹ lọ ọba bá ń kà owó ọ̀sán pé kí wọ́n sọ̀rọ̀ lọ́sàn-án wa lẹ́ni wọ́n máa ń nǹkan kan wọn ni à anything bá ṣẹlẹ̀ sáwọn ọmọ mùsùlùmí ẹ̀yin lẹ́yìn máa wò torí àwọn mùsùlùmí náà sọ pé àwọn fẹ́ jà ẹ̀ tẹ́ ẹ bá lé ìjà nísìn wọ́n ti ní orúkọ ńlẹ̀ tí wọ́n tẹ̀ mọ́ ilá àwọn anitẹ́rọ́rìsì ẹ má jìbá wọn jà ẹ gbé kéèsì lọ sọ́dọ̀ DPO ṣé bí ìjọba wa ń lù ẹni wọ́n ní ẹ má kírun wákàtí márùn torí wọ́n fẹ́ sọ̀rọ̀ ah orí DPO yẹn kọ́kọ́ fò lọ́nà yìí pé wákàtí márùn òrò kí ni ọba ni wọ́n lọ pọ́ba wa àwọn ọmọ kéékèèké wọ́n wá pọ́ba sí wọn wájú ọba náà wá wò pé ah, disgrace lè lé ọjà fún wọn ó ní kò sí nǹkan kan pẹ̀lú wọn àwọn olórùn ó ní kò sí nǹkan kan tó pẹ̀lú wọn tí wọ́n bá sọ̀rọ̀ inú ilé lọ́wọ́ àfin òun nìkan náà ni wọ́n ti ń ṣe so àwọn ọ̀fẹ́ nìkan kan ní ráì bọ́wọ́ àwọn ọmọ ọlọ́run ti ti àwọn ọmọ ìyá lẹ́yìn nìyẹn so kí ẹ má ṣe gbogbo ẹ̀ pẹ̀lú jàgídíjàgan ó ṣe pẹ̀lẹ́tò kọ́ba rẹ̀ dà kó kọ́kọ́ àmọ́ sí Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bàbá ah, ọ̀rọ̀ tí mo fẹ́ bèrè yìí ó ṣẹlẹ̀ ní twenty of August àwọn ọmọ méjì kan wọ́n kéwú lọ́dọ̀ wa tó dá sí pé ńgbà tí wọ́n kéwú. Nah wọn láǹfààní àti tẹ̀síwájú sí i obìnrin ni wọn. so nǹkan tá a máa rí ní on the twenty yẹn ni pé nígbà tí àwọn kan tí wọ́n ń tò lọ́wọ́ọ̀wọ́ tí wọ́n wọ white wọ́n tún gbé ṣáàkì sí ẹgbẹ́ hmm. àwọn náà wà láàrin wọn wọ́n á fẹ́ bẹ̀rẹ̀ pé ọgbọ́n wo la lè ta. táwọn ọmọ yìí tí wọ́n lè fi kúrò láàrin àwọn èèyàn yìí. na. ọgọrọ lè kéw tí ìpínlẹ̀ Yorùbá àwọn ti dá ti pẹ̀lú rẹ̀. ntí wọn máa ń tẹ̀ bá lọ́rùn jù. ìwà máa jẹ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ lékéwù yẹn kí wọ́n ní ìgbéraga lórí òfò ló fi pé ẹni tí ń bá mú ẹ̀rí bọ̀ wá fóun òun lè ṣe ìrọ́bù ọ̀rọ̀ tó ń sọ nǹkan kó wá fi mọ́ǹtì gbé wípé kò lẹ́sẹ̀ ńlẹ̀. aburú ńlá kan tí ń bẹ nísàlẹ̀ ni ó wà lókè lọ́nà tẹ́lẹ̀ but ọba adẹ́dà ti jẹ́ kí ọmọ kásẹ̀ lẹ̀ ọ́n ṣẹ̀ṣẹ̀ ń kásẹ̀ lẹ̀ ń bí ni ewu tí wọ́n ń bẹ níbi tìsàlẹ̀ ń bí òní pé àwọn tí wọ́n ń ṣe sábàbí wípé kí tàwíìdì orin lẹ̀ ń bí ọ̀dọ́ ni wọ́n ọ̀dọ́ ò lè ṣe kọ́ mọ́ sọ̀dọ̀ kí ni tí wọ́n ọgọ́rọ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n ń pèpè sí tọ́hídì ń bí ààbọ̀ ẹ̀kọ́ àìnílàáká ètò ìfẹ́nú àti àìmọ̀ àlára ẹni ó ń kóbá ọwọ́n ń pa dáwà yẹn lára. Mẹ́sàlẹ̀ èèyàn ń ṣe labbaik Allahumma labbaik labẹ́yìká la ṣẹ́rí ṣe é alikimba ń tọ́wọ̀ àlìkínbà lọ́wọ́ ọdẹ ló pàṣíwù ó ṣe gbogbo ẹ̀ ó dúró àti ìgbẹ̀yẹn ń lọ sí occasion òjíṣẹ́ lára àtọ́lá sọ pé ọ̀ láàjì o ò ṣèkí ló ní ṣé wọn náà ń ṣe ájì ó ní bẹ́ẹ̀ ni àìmúra báyìí lè bọ́ ilé tọ̀wọ̀ yìí fọ gbogbo àwọn tùwárẹ̀ yìí wá mú aṣọ ìpele méjì tá a máa ń lò ó ní kọ́ ọ lò kọ́ wá gbé kò di muhrim kọ́ wá parí iṣẹ́ àjì rẹ̀ sọ yìí pé yóò àwọn afáwọn ń bẹ̀ ń ẹni tó ṣe nǹkan lórí á fi mọ́sálẹ̀ àrí nínú ọdún sọ pé labẹ́yìká làwọn máa labẹ́yì ilà ṣẹ̀rí tọ́mlíkù wàlà yọ́mlíkù olórogún tí ò ní kápá kankan ìwọ ló ní kápá lórí rẹ̀ òjíṣẹ́ náà rárá òsín tí ń jẹ́ bẹ́ẹ̀ olórogún yóò máa fàyọ yóò máa fi dòdòdò yóò máa tìbọ̀ láàrin but ọ̀dọ́ yóò ṣe tẹ̀kíìrù rẹ̀ ó ti di kèfèrí gbogbo ọ̀sẹ̀ rẹ̀ ti dànù yóò à máa wò ó pé gbogbo ọ̀sẹ̀ òun ti dànù kọ̀sẹ́ni tí ó gbọ́ tí kò ní tara yóò wá di wípé òtítẹ́ ọgbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn àgbàlagbà ní ìdí láti dá sí kí wọ́n gbọ́ tẹ̀rí ìdí kí wọ́n pèpè sí kí wọ́n dẹ̀ pèpè sí pẹ̀lú pẹ̀lẹ́pùtù kí ló di ọba adẹ́dà sọ fún wa ó ní ud'u ila sabili rabbika ó ní bil hikma wal ma'izati al ó kà fún wa báwọn problem ti bẹ́ẹ̀ so ọmọ tí ń lọlé kéwú tó tún ń gbé ṣàkíwọ̀ àjogúnbá ni tọ́rọ́gọ̀ọ̀rọ̀ ìmáàmù tó bá lọlé wọn báyìí ó rí àwọn nǹkan tí wọ́n dè mókè ó rò pé fáànù ni àwọn oríṣiríṣi oúnjẹ àti oríṣiríṣi ọ̀dà mọ́sálẹ̀ ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà bóyá ní malaria ni bóyá kínní ni ọlọ́sí mọ́ṣáláṣí kan ọlọ́sí wà lòyí kọ́ lọ́ba ṣubú. <laughs> àwọn àfáà tí wọ́n tò síwájú láwà nírì agbádá rè bó ṣe ṣubú bá wọn ní òní kú síbí ẹ máa tọ́ ṣẹlẹ̀ wọ́n bọ́ agbádá báyìí ìwo àti oúnjẹ oríṣiríṣi ni wọ́n kó jáde ní ẹ̀bẹ̀rẹ̀ sí pa ọ̀fọ̀ nígbà tí arákùnrin yìí dìde tó tají ó rò pé inú gbàlẹ̀ ló ń wà ní ó fẹ́rẹ́ gé e gbogbo ọ̀rẹ́dẹ̀ ni wọ́n ń pera àwọn àfa náà nù. fúlẹ̀mù ńlá ni sọ́ra tí ẹnìkan bá fẹ́ sọ fún àwọn ọmọdé pé kò sí ti ń jẹ́ báwọn pẹ̀lú àwọn àwọn ọmọ pé à ṣé wọ́n kéwu tó àwọn lẹ́yìn wọ́n dẹ̀ lọ́rọ̀ burúkú burúkú lẹ́nu tí wọ́n máa sọ pé ọmọ mọ̀mọ́ tẹ̀lé lẹ́yìn wọ́n máa ti ń dáwò nínú kọ̀rọ̀ yàrá rẹ̀ wọ́n mọ oríṣiríṣi ti ń ṣe láti fi ṣe tẹ̀mú so àní dákẹ́ náà a máa pèpè sí a máa pèpè sí a máa jẹ́ oyé wọn a sí àkàrò a máa rì wọn ní rírè lórí tawhid ewu ti ń bẹ nínú ṣíríkù bó ṣe lè wù ó káwò kó kéré tó bó ṣe jẹ́ pé òróǹro ni tí máa bẹran jẹ́ gbogbo wọ̀nyún àwọn ànábì ọba adẹ́dà kan sallallahu àlẹ́ ìbọ́lọ́ ọba adẹ́dà ṣe fẹ́ràn wọn tó ó ní lẹ́yìn náà la yahbitanna amalu wala takunanna mina al-khasirin òjíṣẹ́ náà sọ̀rọ̀ lọ́lọ́run bá gbà kó tó fẹ́ràn rẹ̀ tó àmọ́ kí wọ́n lọ rẹ̀ àní dákẹ́ àní hmm. kẹrẹ̀ àdẹ̀ní dákẹ́ àwọn àmọ́ fún wọn ní substitute hmm. tẹ́ ẹ bá fẹ́ ṣe nǹkan báyẹn lólè tí ètò jẹ́ ojú ọ̀nà súnà látara bẹ́ẹ̀ àárín wọn rè torí tá a bá rọ́dọ̀ rè lórí dáadáa àwùjọ ò ní rírì dáadáa ká má jà kàn múná lórí wọn eh, ká má bẹ́ lọ́n fún ọ ká dẹ̀ mọ̀ pé ká má dákẹ́ eh, ká má bẹ́ lọ́n fún ọ ká má dákẹ́ ọlọ́run yóò yóò gbé ajẹ́rí inshallah eh, wọ́n pọ̀ ládùúgbò bẹ́ẹ̀ wọ́n pọ̀ ládùúgbò bẹ́ẹ̀. nọ́mbà hmm. hmm. tù bí a ní ọmọ obìnrin lọ́dọ̀ ó lè tó ọmọ ọdún mélòó kó tó di pé èèyàn fa fọkọ. tọ́ba ti ní bùkátà sí. naam na kì í sí kò sí èjì kan pàtó kò sí èjì kan pàtó wípé èjì lọ́mọ gbọ́dọ̀ dín tá a fi fi lọ́kọ ṣùgbọ́n tó bá ti bàlágà responsibility bàbá ni kó máa wá ẹni tí ó fọmọ rẹ̀ fún kódà èyí kò bá sí ilé ọkọ látara wípé ọkọ jáde láyé tàbí kọ́kọ́ gan èèyàn ọmọ wa mọ́sálà gbàtí Abu Humama al-Bahili radiyallahu anhu kò tètè gba Islam. àkọ́bí òjíṣẹ́ náà asalaam dẹ̀ níyàwó rẹ̀ Zainab radiyallahu ana Zainab radiyallahu ana ó bójú ṣe náà sàlám ṣe hijira lọ sí Madina Abu Umama ò tí gbà sàlám still òjíṣẹ́ náà sàlám àwọn èèyàn ti bá sọ pé àwọn ní interest lórí Zainab ṣáàmù nínú àwọn èèyàn tí wọ́n ní interest Umar bin Khattab radiyallahu anhu òjíṣẹ́ náà sàlám dẹ̀ jíṣẹ́ fún un ṣùgbọ́n yàwá Zainab ní ẹjẹ́ á mú sùúrù fún Abu Umama kọba adẹ́dà ó fi tọ̀ sọ́nà ṣọ́ ọmọrúwà náà tó jẹ́ sí ẹ̀ ya Rasulullah torí ó sì yẹn dáadáa kọ̀ọ̀kan tí ì lẹ́sìn ọdún mélòó ni wọ́n ló fi dúró dà kì í ṣe ọdún kan kì ṣe méjì kìí ṣe mẹ́ta kìí ṣe mẹ́rin láàrin márùn sí mẹ́fà ni ó wá gba Islam akudu ti tẹ́lẹ̀ yẹn náà ni wọ́n ṣe wọ́n filẹ̀ fún bẹ́ẹ̀ tọ́rọ ti gba Islam àṣàyí tí mo fẹ́ mú wá ni wípé bàbá ti ń wá ẹni tí ó. tí ó fẹ́ fún bẹ́ẹ̀ náà ni ya wa rọ̀díàlá àná ọmọ tani ọmọ rẹ̀ bọ́lá àná ìgbà tọkọ rẹ̀ jáde láyé tọparí ìdá ó fi lọ àwọn sàábé wọn ò ní interest ó ní pé Hafsat ti parí ìdà o báwo ni Abubakar ní ọjàrà ni rárá ó ní bí ìgbà tí ilé ayé <laughs> ó ti parẹ́ léwu lórí mi Abubakar Siddiq radiyallahu anhu òun náà dẹ̀ mà òun náà olóyè ni gbogbo wọn lọ́ba ni wà bàbá ní interest ó nígbà yẹn lọ́kàn òun fẹ̀ tó balẹ̀ pé ah alhamdulilah ló fi jẹ́ pé òjíṣẹ́ náà sàásìlám ló padà fẹ́ ìyàwó Hafsa radiyallahu anha so responsibility bàbá ni tó bá ti bí obìnrin òun lọ́mọ rú rírè tó rí ọmọ rẹ̀ òun ní ọba wa ọkọ but yọ kọ́nsọ́ọ̀tì ìyá ìyá máa rú èèyàn òun lọ́ làṣẹ mo fọmọ fọ fún ọ but yọ kọ́nsọ́ọ̀tì ìyá torí ó mọ àwọn kọ́lọ́fín kan lórí ọ̀rọ̀ ọmọbìnrin rẹ̀ kí bàbá lè má mà èèyàn kárí wọn àlọ́ kèsè pé èmi mo ní nǹkan mi bí mo bá ṣe wù ní ṣẹṣẹ rárá kíkọ gbá gidigbo ó gba ìfarabalẹ̀ ni àwa lè máa rí èèyàn wípé a ó pé tán but kóbìnrin ó rí àwọn nǹkan kan tó ń wò yí pé a. Ah, ewu ni o tẹ ẹ bá fi ru ọmọ báyìí fún yọ dàbá mọ ọgọrọ ọgbà ọdẹ máa ń dàbá mọ bẹ́ẹ̀. téèyàn bá ti ní bí ọmọbìnrin tí a máa tí ọmọ ṣe yọ máa pẹ́ lórí oorun lóòrò tàájùjú rẹ̀ ọmọ kíra yóò dẹ̀ máa pé nínú sùjádà kọ́lọ̀ má jẹun ó sì léwọ̀ kọ́lọ̀ má jẹun ó sì fẹ́ kó fún wa lọ́mọ alálùbárí àdúrà téèyàn ó ṣe fún ọ ó ju tọkùnrin lọ gbogbo nǹkan téèyàn ó ṣe fóbìnrin ó ju tọkùnrin lọ torí tó wà nílé ọkọ gan ẹ̀ ṣì máa mọ́nítọ̀ bó ṣe jẹ́ yí pé kò sí ẹni tó ní ẹ̀kọ́ ní bíbí ire títọ́ re ìjẹ́yàn tó yà wá Fatima rọdíàlá ànà síbẹ̀síbẹ̀ ńkọ́ wọ́n fún ẹni ire náà ọmọ ní Ali jẹ́ sí òjíṣẹ́ náà sọ̀rọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó sì máa ń dìde lọ supervise wọn ẹ má ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ mójútó báyìí ẹ ṣe báyìí ó pàtàkì àtọ́kù ni tọrẹsìn so kèé ṣe ń téèyàn kan sọ pé àtibadé bì ò tó o àhánsọ̀bù ẹ eh, ẹ eh, àyíbá adéṣì kan àbá adálì jẹun náà ni kọ́lọ́hún ó ṣe rọrùn fún wa. jẹ́sà fún mi lọ́wọ́ àkàrẹ́ rẹ̀. wọ́n ní ká dọ̀tẹ̀. ọ̀rẹ́ mi ò èmi kọ́ ọ̀wọ́ ló ti lè rí o. wọ́n ní nẹ́ẹ̀sì kábíyèsí léèrè nìkan. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيت الازواج وذريتك كما صليت على ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد السلام عليكم ورحمة الله وبركاته